àdáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ tí òun ṣe lérọ̀rùn fún wa láti pàdé nígbà tí a mú ọjọ́ òsì pé a lè ṣe nǹkan tí a lè ṣe yìí ọlọ́wọ́ ọba náà ti tọ́ fún látara àwọn ohun rẹ̀ ló ń ṣe é sí ó ṣe pé àká ìwọ àwọn èèyàn kò lè fi orin náà sọ láti kà á àbẹ́ ìpínlẹ̀ tó ń jùlọ nínú orin òun náà yìí tí àlẹ́yìn fún ọmọ ayọ̀ kálá tó ṣàlàyé nínú ọ̀ṣun olùkọ́ni nínú àṣàyèsí mọ̀háyà lẹ́yìn àìsàn عليه رحمة الله رضي الله عنه قل عليه صلى الله عليه وسلم قل من يرد الله به خيرا يفقهه في الدين إذا يريد الله عليه شغلكم orin tó ń jẹ́ orin ògidì orin òun náà ni kí ọlọ́run tó fún yàn ní àgbọ́yé ẹ̀sìn lẹ́yìn jẹ́ ẹni tó kéwù tó lọ sí ẹgbẹ́wù ló ti gbọ́ lábáwá ló ti mọ̀ ọ́ jáde lẹ́nu pátápátá pátápátá àmì ẹ̀rí pé kò sí bí ń jẹ́ àgbọ́yé ẹ̀sìn ní ọ̀rọ̀ rẹ̀ tó bákan náà ìyẹn ti rẹ̀ ní ìdí ẹ̀ délé kéwù ó ṣe kí wọ́n yá ń àwọn ìwé nígbà tí ọ̀yọ́ kan mọ̀ ó fi lè ka àwọn translation oríṣiríṣi yóò sì jẹ́ bí yóò ní àgbọ́yé ẹ̀sìn ìní àgbọ́yé ẹ̀sìn yìí ó ní orin ọlọ́run ọba orin ọlọ́run ọba yìí ní ilé ìmọ̀ tí bá ń ṣe ẹni tí ọlọ́run ní kó ti rìn ní ìrìn àìgbàgbọ́yé ẹ̀sìn yìí tó padà tó yá tó bá rìn ní agbọ́rin àgbọ́yé ẹ̀sìn òun yọ̀ mọ̀ pé orílẹ̀-èdè ni kéèyàn ní àgbóyún ẹ̀sìn táwọn ń ṣàlàyé àgbóyún ẹ̀sìn òun ni kéèyàn ní súnmọ́ àlẹ́ ìsọ̀gbọ́n rẹ̀ sọ́lá kéèyàn jẹ́ ti ń ṣe ìwọ̀. ṣùgbọ́n náà àlẹ́ ìsọ̀gbọ́n rẹ̀ sọ́lá ó dúpọ̀ nínú àdéhùn yìí ike gbogbo tí a mọ̀ pé ní oore oore ni àmọ́ kì í ṣe nǹkan ní ògidì oore nígbà ògidì oore náà làlẹ́ ìṣàlàyé ọ̀rọ̀ yẹn lọ wáyé lọ́dọ̀ àwọn ọ̀dọ́ wáyé jẹ́ onífún náà ó ní ẹ̀lábọ́já ẹ̀ kò bá kọ yé mi ẹ̀ kò jẹ́ fúnra mi máa ń béèrè wọn lòun sí lábọ́já tẹ̀ ń sọ yẹn sálábọ̀ yé mi lómìnira ìṣàlábọ̀ yé èyí tó máa rẹ̀ pé ẹni tí ò gbọ́ ẹ̀sìn yé ìyẹn ti dé pé pé Islamic studies ó ní tó rẹ̀ fọ́n bẹ́ẹ̀ kò máa lọ láṣẹ kò àwọn aláwọ̀ mọ́tì láti káwá ní ọmọ ìrún kí ká sọ pé àwọn ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ yìí tó bákan náà gbogbo àwa tí aláǹfààní láti gbọ́ra wa tó máa gbé látọ̀lé àwọn tọ́jú àwọn ṣèyí òkú ní ìlú èkó yìí tọ́jú àwọn afọ àtúnà tó ìgbìyànjú wọn iṣẹ́ ìgbìyànjú kékeré ìgbìyànjú ṣe pé gbogbo gbà náà ni ìwọ̀n ìjọ ìlú lójú àlẹ́gbẹ̀dá ẹni pé àmọ̀ ẹ̀mí gẹ́gẹ́ fáfúnà yìí ìgbìyànjú àwọn afọ àtúnà àwọn ìtẹ̀mí lójú ní ìlú yìí látara pé kí ni wọ́n ní ìkúlé kan lórí àti kọ́ńtínà lẹ́yìn tọ̀lọ́ àyẹ̀fọ́lọ́ ọ̀tá tí wọn ò bẹ̀rẹ̀ láti wo ojú ẹ̀ kankan wọ́n bá ti wọ́n lọ láti fi kúnà lẹ́yìn yìí òun yóò fi ẹ̀sẹ̀ múlẹ̀ ní ilẹ̀ Yorùbá wọ́n ti gbogbo àwọn wọ́n jẹ́ àwọn àpá onígun náà bí wọ́n ṣe ń gbó déédéé nì tí wọ́n mọ mú àmúlùmọ́lá àdàpọ̀ tó ẹ̀rí pé jíjẹ́ tó màlẹ́lì ó súnmọ́ ó ti tàn ká ju báyìí lọ ó súnmọ́ orúkú yí àwọn èdè báyìí lọ wọ́n máa ń di àwọn ará ìkúlá wọn fà bẹ̀láti àwọn ṣẹ́kọ̀ ọ̀sán ọ̀dọ̀gbọ́n lè jọ́mà ṣẹ́kọ̀ ọ̀dọ̀gbọ́n lọ ṣẹ́kọ̀ ọ̀gáníjà ṣẹ́kọ̀ ìwé ọ̀gbọ́n àwọn ṣìyókòó náà ṣìyókòó àgbà àwọn ṣẹ́kọ̀ ẹ̀lẹ́gbẹ̀dẹ́ ṣẹ́kọ̀ mọ̀tálọ̀ àdébòkọ̀ gbígbà wọn ṣìyókòó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n jẹ́ ìkàkọ́ ti tó wọ́n mú ti tó tó náà lẹ́yìn ọ̀lọ́wọ́ ìlú tí wọ́n ti ń pè pè sí ṣé wọ́n múlẹ̀ ní mẹ́ta yìí náà ẹ̀wọ́ àwọn àwọn ti àwọn nǹkan táwọn ti yóò fi tó wọ́n ní ṣe àwọn ti yóò fi àwọn táwọn sàáyé dáhùnsà àwọn ìlànà táwọn sàmàlìdé gbogbo wọn lápapọ̀ tí wọ́n rẹ̀ láti sọ pé gbogbo bí wọ́n ṣe lè wò kó fẹ́ gbé orí jáde tó bó ṣe lè wí tí wọ́n rẹ̀ bá ti fẹ́ jáde wọ́n ṣe tán láti táàkù wọn rẹ̀ jẹ́ owó tó bá ti fẹ́ jáde wọ́n ṣe tán láti táàkù rẹ̀ ṣùgbọ́n tó náà ti gbọdọ̀ rí ni eléyìí kọ́nà tó bá wa mú gbogbo wọn dúró ó gbà wá aṣọ wọn ní ẹ̀sán olóore tó bá kan náà gbogbo àwa tí a fún jẹ ọmọ ìyá náà tí a ń ṣe ìgbìyànjú tí à ń ṣe àwọn program oríṣiríṣi oríṣiríṣi láti fi enlighten àwọn èèyàn wọ́n fi lè rí òdodo ẹ̀sìn yìí wọ́n gbà fi ọkàn ògùn alẹ́ tọ̀ wọ́n kọ́ ọkàn ògùn alẹ́ ipá ògùn alẹ́ apí pẹ̀lú gbólóhùn àtàlẹ́ àwọn àìríkùn ورحمة الله وبركاته نعم إذن جاء موضوع نبي topic هنا مصري هنا الآداب الإسلامية بين الغلو والجفاء ثم يبقى على قول إسلام القوى nípa tó ní ṣe pẹ̀lú àti àìṣe ètò nípa àṣejù àti àìṣe ètò àdáàbò àìsèkìlàníyà àwọn ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ìsìláàmù lákàlẹ̀ fún wa bẹ́ẹ̀ ìtẹ̀mọ̀gbọ̀nù tó ní ṣe pẹ̀lú àṣejù láàrin àṣejù àti àìṣe ètò táwọn ń ṣàlàyé nípa tọ́pìkì yìí àwọn nǹkan bí oríṣi mẹ́ta lórí tọ́pìkì náà al-adab al-islamiyya àwọn ẹ̀kọ́ islam èyí ló ní islam ti kọ́ wa kí islam ló ní islam ní ká dúró sí bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ níbi pé wọ́n yá àṣejù adab al-islamiyya àwọn òkú tó ń jẹ́ pé ibi tí ìsìláàmù fẹ́ ká dúró lé lérí bí ẹni pé a kílẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn lórí ọ̀rọ̀ yìí ẹ̀yìn àlàyé ìdílé ẹ̀kọ́ ẹ̀sìn wa òun lé lérí. ẹlẹ́kejì ẹ̀rùnú àṣejù ìdí ń jẹ́ àṣejù agbọ́dọ̀ gbélé ọ̀rọ̀ tó bá kan náà ẹ̀jẹ̀fà ìdí ń jẹ́ àìṣe ètò. tó àdábòsílẹ̀ lè ya ọ̀pọ̀ gan-an kọ́dà ó ní ṣe pẹ̀lú àwọn fáàmì tó wá lẹ́kọ̀ọ́ àdámù ìsìlámì àwọn oníkún mọ lórí ìmọ̀ àìmọ̀lá tí wọ́n lọ sọ nípa tó wò láti sálámà kó láti ń lò pẹ̀lú ara ẹni kó láti àmọ́ ìsí àgbàlérò pọ̀ ẹni di tọ́pìkì yìí ìtumọ̀ ní pé màá kéèkì ìsìlámì àwọn pòsíṣọ̀n ìsìlámù náà ni tí wọ́n gbà lérò níbi tọ́pìkì yìí lórí ẹ̀rùn òlò wẹ́lgàfà lórí àṣejù tọ́lá ní àṣejù orúkọ oríṣiríṣi ni àṣejù ní àṣejù nínú ìdílọ́báwá wọn mọ̀ pé ní àṣẹṣẹ́jù ibi kankankankan kọkànjá àlà náà pé ní pàpàrọ̀ nínú ìdíjẹ́ bẹ́ẹ̀ náà pé ní ẹ̀ẹ́dẹ́kọ́ tó kéèyàn àṣejù nínú ìdíjẹ́ bẹ́ẹ̀ ìgbúrú àwọn nǹkan rẹ̀ yìí àwọn náà pé ní àtàlọ́tọ̀ rẹ̀ tó náà pé ní àtàámùkù ìgbúrú àwọn nǹkan yẹn ìdí islam tó ń pè ní àṣìkò ni òun náà ni mo jẹ́ ọ̀dọ́kùn hajj al-muhaddad kí ni ọkọ̀ já ààlà àwọn mo jẹ́ ọ̀dọ́kùn hajj al-shar'i nínú tó bá ní wàhálà máa ń já ọ̀dọ́kùn hajj ọkọ̀ ààlà ní jẹ́ báwọn wọ́n ní tó dìrì wọ́n lè tó ní ẹ̀ kọjá ààlà wọ́n ní one two three náà ni kò wí one tó ọ̀ka apa àìkọ́ kàtí ẹni náà tírì náà mo ní kọ́ kàdé tó irú ẹni yẹn ó ini dàbí ìdùnnú nínú ìdè ni apá kan Eh nígbà tá a fi máa ń ka àwọn àtìrà ní kánáwì ìtìrà kan bẹ tó ń Ini ní ọ̀kan àlérí ó ní ìdáná sàbáṣítà ó ní padà sí ọ̀bù lẹ́nà ìdáná mọ́nà lè bẹ́ sáàrin odò ìrànà mú ní ètò ìtì ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọ́nà ìrànà tàbàṣà ẹni tí wọ́n kọjá àlà dáàbò bá fẹ́ máa wẹ ìwẹ̀. sábà ń sọ nípa àṣejù àṣejù a máa ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ayé èèyàn tó bákan náà àṣejù a máa ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn sábà ń sọ nípa ọ̀rọ̀ ayé kò fẹ́ tí ó ṣàṣejù táwọn èèyàn wọ́n yìí nípa ọ̀rọ̀ ayé gan. ọ̀rọ̀ ayé kí wọ́n ṣàṣejù wáyé aláṣẹ ìdílé lágbájá oúnjẹ rẹ̀ fún oúnjẹ ayé jù ní wọ́n sọ̀rọ̀ látọ̀ jù ẹni pé alátọ̀tán tó kò sí àgbòdo òun rí ẹ̀yìn ìrírí kankan kí wọ́n ṣàṣejù wáyé aláṣẹ ìdílé kódà nígbà ní àwọn ìbámu ń sọ wọ́n ní kí ẹ bá ń jà òun lọ lẹ́bi òun lọ láàrin o àmọ́ àṣejù àwọn ọ̀sán níbi ẹlẹ́bi òun lọ láàrin o àmọ́ ọwá ti wá ṣàfihàn wọn àyè kí ló ti kọ́ ni àwọn tẹ̀lé àbọ̀dà yìí náà ti wá pọ̀ ju àṣejù yìí náà ti pọ̀ ju àwọn ti ṣàṣejù ju ìwé padà wá di ẹlẹ́bi kò sí kí wọ́n ti ṣàṣejù rí tó wà ní àkóso ìjà wọn àkóso ìṣàṣejù náà lọ́dà wọ́n ní wọ́n ń pèsè dání bí látò bí ní ìsìn bóyá nìkan ó bu gbàtẹ́ni ẹ̀ ń bu ló bá mú ọ̀bẹ ló bá bu ẹ̀ yẹn àti kí ló dé òun lọ́kọ́ bu ẹ̀ ó bu ọ ẹ̀ à nígbà wọn ṣe ibi wá pọ̀ ju tó àṣe ìdùnnú yẹn bẹ́ẹ̀ náà nípa ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ jẹ́ aláṣejù Islam ó ń ṣe àṣejùmí wọ̀ fún wa òun náà wọ́n pe ní mo dáhùn sọ̀tọ̀ ṣáàjì àṣìṣàrẹ̀ yìí ibi jáde jù ní pé kéèyàn máa tí islam bá ní ju ojú dé yìí kí wọ́n lè ra ah, ní ju ojú bẹ́ẹ̀ tó yẹ lè mọ̀ ibi tí islam bá ní ká dúró àti pé ìwọ̀n wọn ò fi ń gbọdọ̀ lẹ́sìn ọ̀gbọ́n ọ̀sán náà ní ká dúró ká fọ́ fọ́ kóbi táwọn ẹni náà dúró níbi orí ọ̀rẹ́ kù kúta lẹ́yìn ní ká ah, kó mọ yìí kí wọ́n á ní àyẹ̀ ah, òkú fẹ́mi lọ́rùn gbogbo eléyìí òun ló pè ní àṣejù tó àṣejù yìí ọlọ́run ọmọ sọ̀rọ̀ ṣáná owó ọ̀tá àìlera ó ṣọ́ wa ní kájínà sí gbogbo tí ń jẹ́ àṣejù. nínú àyà Kùránì ọlọ́wọ́ máa ń tọrọ suratul hajj ó ní a'udhu billahi minash shaitanir rajim وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم قلوا وجاهدوا في سبيل الله ọjà ìlú fìlà ẹja ogun ẹṣẹ ìgbìyànjú ojú ènìyàn ọlọ́run ọba hapa jihadi ní ìjagun lódodo ẹni pé ní òdodo ìgbìyànjú títọ́ ọlọ́run ọba òwò ṣàbá kò ní ó wà ní èyí ni mo ṣàyé ní ẹ̀ṣà kíkẹ́ lọ́jọ́ mú mi ní ọ ní wàmẹ́jà àyà àlẹ́ ikú mi ṣàwọ̀ṣì wọ́n máa ń já àlàyé kòmìtín ní ìhàrá olúwa ní ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ní ìfi ìnira kankan sí fún yín èyí tí ń jẹ́ àṣejù nínú ọ̀rọ̀ ẹ̀sìn àṣejù kò sí mú wá fún yàrá ìnira ni ọlọ́ni tí ó ń fa ìnira fún yẹn ìyọ́lọ́wọ́ wa ìwà fún nínú ẹ̀sìn òwò ìyọ́lọ́wọ́ ní ẹ̀yìn ìlẹ́lẹ́dà àbí kan ẹ̀bọ̀ àbúrò tẹ̀lé ẹ̀sìn tẹ̀sìn yìí ẹ̀sìn bàbá ńlá ní ànábì Ibrahim ẹ̀sìn ànábì Ibrahim náà sì ní òun náà ní ẹ̀sìn ìrọ̀rùn gbogbo náà láti gbọ́ ìtàn ànábì Ibrahim gba àlẹ́ ìṣẹ̀lá gba sí àwọn bàbá rẹ̀ sí àwọn oníṣẹ̀lú àwọn oníṣẹ̀lú látara pé igbó lé wọn ń jẹ wọn lé ní igi wọn bẹ ní ìrè fún ìfọ̀dé ọlọ́run wọn lọ́wọ́ ọ̀nà tó ṣe pé ọ̀nà ẹ̀rọ rẹ̀ òun náà ní pé ó wá wò pé gbogbo bẹ́ẹ̀ ní yìí títí náà lé yìí à máa yẹ kùn àìdùnnú náà máa là yẹ kùn wọn là yóò fún wọn yóò wọlé náà kùn ṣe ìhàlù kí ló dé bẹ́ẹ̀ ní nǹkan tó ṣe pé kò lè gbọ́ bẹ́ẹ̀ láwí kò lè rí náà yín kò láǹfààní kankan tó ti fún yín tó àwọn tí wọ́n jẹ́ àwọn ìjọ anẹ́lẹ́bọ̀ràdìm àwọn bàbá rẹ̀ àtàwọn aráàlú wọ́n ta ko anẹ́lẹ́bọ̀ràdìm tó tí mo fẹ́ lò ní mo náà nípa ọlọ́wọ́ wá pé ẹ̀sìn ọ̀rùn ní ẹ̀sìn ànábì ẹ̀wà yìí mo náà ní ẹ̀sìn púpọ̀ lẹ́bọ̀ ní tí ọ̀rọ̀ bá padà tó ń bọ́ síwájú á padà máa rí ilé kò sí bí ẹni máa ṣe bí wọn bá ti ṣe Islam ìdínà náà ni èèyàn máa ṣe tó bá kan náà ẹnìkò lóhùn ọlọ́wọ́ máa tẹ́lẹ̀ wọ́n tàn án bí ó ṣe ń kìlọ̀ rẹ̀ fún àwọn àlèwò mọ̀tà mẹ́tọ̀ náà sọ́nà sáàbí náà ń pariwo wípé ẹ̀yìn àlèwò mọ̀ ni ẹ máa ń ṣàtẹ́jú bẹ́ẹ̀ náà ni àwọn tó ti kọjá àwọn tó ti kọjá nínú àwọn ẹ̀hún lè ní àtàwọn nàtọ́rọ̀ ẹni táwọn kírísítẹ́n àtàwọn jíò ọlọ́wọ́ rán ànábì àyíká àyíkàlá ọ̀rọ̀ ànábì mọ́tà àyíkàlá ìgbà tí ti ń gbé ẹ̀sùn kan ọlọ́run àti àwọn ẹ̀sìn ní ìkùsùkọjá náà nínú ọdún náà àgbà ní ìsọ̀rọ̀ yìí ọlọ́run bá yẹ kó yẹ wọn pé kùrù ọ̀fẹ́ àṣejù níbẹ̀ ọlọ́run bá ní ààrẹ òkèta làtàkùn ló fèdí nìkan wọ́lá àtàkùn alọ́mọ ìlú ọ̀hún olúwa ní ẹ̀yìn tí a fún ní síra ẹgbẹ́ ìyọ̀bù di àtàwọn ọ̀nà láàtàkùn lẹ́lẹ́ láàtàkùn ló fèdí nìkan olúwa ní ẹ̀mọ́ ọ̀dà àlà níbi ẹ̀ ìtọ́pẹ́ ní àwòrán ìwọlé ìfẹ́ fún yín wọ̀lá tọ́kúlù àyàwòrán ìlà ọ̀há. Ṣé bá ti sọ́kọ́ nípa ọlọ́run ọba ẹ̀yìn tó máa ń jẹ́ òdodo ọ̀rọ̀ tó ń pè àṣejù ẹ̀sìn máa rí àwọn ọ̀nà tí máa ń gbà wáyé báyìí àkọ́kọ́ nù. Àgbòdo fi ṣàkíyèsí láì dáadáa kí wọ́n ṣàtìjú nípa àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba òun ni pé kí ọmọ ìdí ẹ̀tọ́ yẹn ibi tó yẹ kí ìrọ̀wọ́ lóye sí tọ̀ ẹ̀yà kan ní nínú àwọn ẹ̀yà àfihàn tí ọlábàá ọlọ́wà ní ìnáwó màsíìbù ẹ̀yìn ìtàgùn mọ́ríyàn rọ̀túrù rọ̀túrù wọ̀ ọ̀kẹ́lẹ́mọ́tò àlùkọ́ra ìlà lọ́ọ̀yà olúwa ní iṣẹ́ rí àlẹ́gbẹ̀ ẹ̀yìn tá fẹ́ Jésù rọ̀túrù wọ̀ òjíṣẹ́ ìní ọlọ́run ọba kò kí ń ṣe ọmọ ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ni kò kí ń ṣe ọmọ ọlọ́run ọba tó bá kan náà wọ́n ti rí mẹ́tòwó ẹ̀lùkọ́ha ìlà mọ́ọ̀yàm gbólóhùn tí ọlọ́run bá fi ránṣẹ́ gbólóhùn kan ni tọ́lọ́run bá fi lọ́lọ́run bá fi dá àmọ́ gbólóhùn yẹn ó fi ránṣẹ́ sí mariam ni kí ni gbólóhùn náà kò náà ní kún ọ̀yàkùn máa jẹ́ ọmọ ẹ̀ ní lóyún ó fi sẹ́kù máa dé bímá ó lè di ọmọ yẹn tó olúwa ní tòun ti eléyìí náà èyí tó wáyé jẹ́ ọmọ ìní ọlọ́run èyí ti pé ọ̀sán di ọlọ́run tẹ̀lúgbà ló jẹ́ láti òkú tí a bá parí àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn kírísítẹ́nì tí a bá bá wọn sọ̀rọ̀ ní wọn bẹ áá ọ̀dọ̀ ọlọ́run ní ìmọ̀náwá wa o ọ̀dọ̀ ọlọ́run ní ìmọ̀náwá tí ó bí pé ẹlòmíín tó gbélé bá bùrọ̀ ẹ̀ ọ̀kẹ́ péré ọ̀yẹ̀ fún òun pé ah, kìíní yìí tẹ̀sí ló sọ àmọ́ òun ní kò wọ́n sí yọkàn lọ sí òun ẹ mọ̀ fún wọn sọ̀rọ̀ fún àwọn gbà mí òun lè sí rédíò máa lọ gbọ́ ọ̀bẹ ó lè kí láǹkà yìí ló lè sọ yìí wọ́n ní wọ́n sọ ní ìdè wọ́n ní ọlọ́run ọba tó dá ayé tó dá ìlélẹ̀ tó dá sọ́mọ̀ tó àwọn tó bá sọ pé yára ìdí ẹsùn ọgbọ́n jésù ọlọ́run ṣe à. Ah! ṣé sánmà ilẹ̀ ṣe ẹ̀sọ́ fọ́nà wọn bá dà yìí ṣé jésù lọ dà ní. tó ẹ̀yin náà lè sọ pé òun lọ dà ẹni sọ bẹ́ẹ̀. tó àmọ́ tẹ́rí pírọ́blẹ́mù ọ̀rọ̀ gangan tẹ́rí ẹ̀ tó máa ṣe káwí tó ti kú bírí tó ti sọ̀rọ̀ nípa yìí yóò rí pé nǹkan kan náà ni wọ́n jọ ọ̀rọ̀ papọ̀ pẹ̀lú àwọn àwọn kírísítẹ̀lì àtàwọn onígbòbí tó ní wọ́n padà sọ fún yín ó ní àyìn òkú ìlú salvation yìí tó ní ẹ̀sìn ìlú salvation yẹn pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn oníṣẹ́ náà wọ́n ní pé ẹ̀sìn gẹ́gẹ́ ni ẹ̀sìn ìwòsàn lòdì tó tó ní pé ẹ̀yìn náà lọ́sọ pé tẹ́fà ní ta lọ́rùn wọ́n dá yóò fẹ́ àbí ẹgbẹ́ tó kíta lọ́dá sọ̀rọ̀ lọ́dá ìyá òyìn ọlọ́run òkè káwá lè dé bù wà lábẹ́ ògùnú fọlọ́ wọn máa ń sọ fún ọ pé ẹgbẹ́ sì máa lè dé bù lọ́wọ́ ń sọ̀rọ̀ sọ á ń gbé làwọn sáfàrà ìlẹ̀rí rẹ̀ kọ́ọ́lù ìnáwó wọ́n ìrìnàṣẹ́ olúwa ní àṣejù láńlá tí ò jẹ́ kí èèyàn jẹ́ olùgbàgbọ́ náà ni àwọn tí wọ́n bá ti sọ pé àyìnbá bẹ́ẹ̀ sani kí ń sá wọ́n lè kó ìlà sọ́lọ́run lọ́run ṣùgbọ́n ló ti lè jẹ́ ọlọ́run ọba ẹgbẹ́ báyìí náà sọ pé mariam ìyá rẹ̀ wọ́n á bí i kódà mò ń gbọ́ kan níjọba rédíò náà ni mò ń gbọ́ ẹ̀ mary ìyá ọlọ́run ìyá ọlọ́run táwa ni bàbá ọlọ́run tó lè ọ̀rọ̀ ọ̀bẹ̀ ìyá ọlọ́run kó lè ẹni jẹ́ ìyá ọlọ́run tó pé nígbà tí ọlọ́run dé náà níbo ni ọlọ́run gbẹ̀rẹ̀ wà tó yóò fi pé àṣejù ńláńlá náà ni ọlọ́run bá ń kìlọ̀ fún àwọn ọmọ ọkọ̀ rẹ̀ níbi ayà yìí ìgbé ya ẹ̀yà àlọ́ ìta àbẹ̀dà àtàgbọ̀lú bí ìkọ̀ ẹ̀yẹ kọjá àlàmọ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn wọn làtẹ̀ kúlù àyàwó ọ̀yìn ìlú àhàkù tẹ́ bá fẹ́ sọ nípa ọlọ́run ọba òdodo kẹ́ ojútùú ìyá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ni ìnáwó ẹ̀yìnmọ̀ sí ìbò ẹ̀yìnta ìbò mọ́rìyà rọ̀fúùlù wọ̀ ojútùú ọlọ́run ni ọlọ́run aníjẹ́ ni kò ní bàtà kankan pẹ̀lú ọlọ́run ọba ọ̀kẹ́ ìmọ̀tòwò ẹ̀lùkọ́ra ilẹ̀ mọ̀rìyà gbólóhùn tọ́lọ̀ ti dá ẹ̀rọ ẹ̀yìnta gbólóhùn tó ti dá ọgbẹ̀ ìyá yòókù náà yìí sọ pé máa jẹ́ èèyàn pẹ̀lú àṣẹ ìyọ́nà fún torí ẹni tó mùsùlùmí ìṣàṣejù níbi ọ̀rọ̀ ẹ̀sìn bọ́lá ń ṣe kọ́ fún àwọn apá àgbọ̀dọ̀ ṣàṣejù bẹ́ẹ̀ náà ló kọ̀ fún àwọn tí wọ́n ti ṣàwájú wa náà bí àgbọ̀dọ̀ ṣàṣejù ló fa ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nípa ọlọ́run gẹ́gẹ́ àgbọ̀dọ̀ ṣàṣejù ló fa rẹ̀ níta bá fẹ́ sọ ọgbọ̀dọ̀ jẹ́ dèédé tí ọlọ́wọ́ bá ní bóun ṣe rí ìdílé bí àlẹ́yìn ọlọ́run sọ́lá tó bá tó fún wa nípa ọlọ́run nípa ìròyìn rẹ̀ bó ṣe jẹ́ bó ṣe rí náà lè ló gbọdọ̀ sọ nípa rẹ̀. sọ àyà yìí ó ń ṣàlàyé pé ojú ń jẹ́ àṣejù mùsùlùmí ọgbọ̀dọ̀ jìnnà sí àyà sọ́ọ̀tún lẹ́bà àyà one seventy one náà ni àyà tó wọ̀ kàyé wà. tó bákan náà nínú ẹ̀dí ìtàn lẹ́yìn sọ̀rọ̀ wọn ọlọ́run náírà lẹ́sọ̀ lọ sọ́nà àbúrò rẹ̀ lọ́wọ́ lé ọmọ àìsàn ló bá ṣubú sí wa ó ní àlẹ́bí ní pé ìnà dínà ìfọ̀rọ̀ àlẹ́bí ní tẹ̀lé ẹ̀sìn ìrọ̀rùn ni ìrọ̀rùn náà ní ẹ̀sìn yìí àlẹ́bí ní wọn lẹ́yìn ìṣá dàdí àwọn wọn lẹ́yìn ìṣá dàdí àṣàyún ìlà àbáyàdà àlẹ́bí ti wá rí ẹnìkan kò ní máa lọ lè mú ẹ̀sìn lé kankankankankan kó fi dúró sí ẹ̀sìn bọ́ ẹ̀sìn ìlà bọ̀dàbà ẹ̀sìn yọ padà lámọ́lẹ̀ ilé kankan yẹn yóò la ẹ̀yẹn mọ́lẹ̀. tó alẹ́sọ̀tọ̀ lọ́wọ́ nìkan náà wọ́n ní fàtàbíru wọ̀fíru wọ̀sàáìnù bẹ̀rùbọ̀dùwọ̀sì ọ̀rọ̀ ọ̀hà alẹ́sọ̀tọ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yà ní ìdájí àti ní ìrọ̀lẹ́ lọ́dọ̀ wọn ọ̀wà. tó àlẹ́bí sọ̀rọ̀ àdìsọ́nà ó ní kó ní wa wípé gbogbo ẹbí máa ń tí ń ṣe ìrìn kankankan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìlú padà yí wọn lọ́wọ́ ni. nínú àwọn afẹ́ ìdùnnú pẹ̀lúkan ní ìlú ìmìlẹ̀ ẹ̀. wọ́n lọ́wọ́ ṣàlàyé pé ó ní ọ̀pọ̀dọ̀ àìlà wàrọ̀ àrùn kọ̀ọ̀lẹ́nà ó ní ìlú òmìnira ní èmi gangan èmi gangan ti rí fúnra mi wà á àwọn kọ̀bìlànà àwọn tó ṣàwádìí wa gan àwọn náà tó fi rí wọn jẹ sílẹ̀ nílẹ̀ ibi àná kólà mọ̀tàlá bẹ́ẹ̀ yàrá pàṣẹ gbogbo ẹni tó bá ti ń lé kankankankan nípa rẹ̀ tó líle o kò lè bá líle o kó lè wọ́n tó bàbá lọ láyé yóò padà dá kò lè rí bá lọ nínú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀sìn oyin tí wọ́n ti bá ẹ̀sìn wa ìrẹ̀lẹ̀ ìṣùgbọ́n ó jẹ́ النبي صلى الله عليه وسلم هو صليب الحديث مين قل أحب الدين إلا الله الحنفية الصالحة النبي نشعرية تذكي الله وغالي برديجو ونحن يتكون جاء السلمة السلمة الصالحة تشبه السلمة ẹ̀sìn tó rọrùn ayé àtàhàlà ẹ̀sìn tó rọrùn ní yẹ́rọ̀rùn gbogbo àwọn àìlèdè yìí nǹkan tí ń yé kó ní wa òun náà ní pé mùsùlùmí ọgbọdọ̀ jìnnà sí ìdè kankan kankan nínú ẹ̀sìn ìdè kankan nínú ẹ̀sìn yẹn pé àṣe ìdè nínú ẹ̀sìn a máa wáyé látara nítorí ṣe pẹ̀lú ọlọ́run ọ̀la irun tàbíjì ló máa rọrùn irun tàbíjì bákan náà àìṣe ìhẹ́ ìdíkan jáde gbòdì àìṣe ìkó ìdápẹ́ ní àìṣe ètò òun náà ni kí wọ́n máa dé àyẹ̀rọ ayáwó lòdì àwọn ọ̀dọ̀kẹ̀lẹ̀ ṣáì kí wọ́n máa dé àlà àṣà ẹ̀yìn àlà tí òfin láwọn là kalẹ̀ kí n tàbí tó ṣe débi tó pé kéde àyẹ̀ kí wọ́n dà èmi ò ní sí níbẹ̀ o àbí kí wọ́n ti bá mi ní ọ̀nà sí ẹ̀sìn oníkéyìn ó ṣe ẹ̀wọ̀n lápò yìí bóyá ẹ̀sìn Islam ó ti la òfin bí ìyẹn ti máa ń múra lọ́kùnrin lórí rẹ̀ Islam ti là kalẹ̀ ìpín wọn wá yà pé àtúnyìn ah, ní ìlú àwọn ṣe ṣùgbọ́n padà wá sílẹ̀ nínú láìka àìṣe ètò orí jẹ́ àìjàpá tó àìṣe ètò orí jẹ́ ẹlòmọ̀lò tó náà ní àjẹkọ́ àti àtàkùn tó mùsùlùmí ó gbọ́dọ̀ jìnà sí méjèèjì yanyan yẹn gbọ́dọ̀ jẹ́ aláṣẹ yẹn gbọ́dọ̀ jẹ́ aláṣẹ ètò níbi tó ti bá ń yọ rẹ̀ náà ni táwọn máa ń sọ̀rọ̀ nípa àṣírí tí wọ́n kálẹ̀ kan pé àdínù ló sọ̀rọ̀ ní ọ̀nà ìṣáàdà dínà àṣírí ti là padà tí wọ́n ń kà fún nínú àwọn kọ́ìdà ẹ̀yìn kọ́ìdà ìfìtàn lágbára tó ń pé gbogbo ọba ẹni tó jẹ́ ọmọ ẹni tó tó tó yẹ ẹni ọ̀tà ọ̀fẹ́ ẹni tó jẹ́ etí tí mo wá ń fò há sí ìrọ̀rùn ìrọ̀rùn náà ni lọ́la anábì ti ní pé anábì ní àdókò màìká anábì kò fi ṣe é ìlà ìdáná anábì ní gbogbo ẹgbẹ́ ìwà ń ṣe láyé ṣe tó ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nǹkan yẹ yóò dáa ní wọ́n máa fọ́dà ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti tí ẹ̀jẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ti kú ní nìkan tó ti pé tí wọ́n fi rọ́pò ẹ̀jẹ̀ wọ́n náà lè lé kankankankan alẹ́lẹ́ ìlà ṣáàlà ló kó láì fi bá nǹkan yẹn ni. mùsùlùmí bóyá ló ṣe wá dá ẹ̀jẹ̀ mà bóyá ló ṣe dá ìdí kankankan mà àti kó jẹ pé ìyá sínú àyà àlùkò àrùn àti túnà àlẹ́yìn sọ̀rọ̀ wọn rẹ̀ sọ́nà ẹnu bí wọ́n jẹ tó ṣe pé òdodo òdodo wọn ń pè ní kankankankankan nínú wàhálà yìí pọ̀ jù ẹ́ sí kankankankan jù tó tẹ́ bá ti gbọ́ bí ń sọ nípa ìyẹnjú ti òdodo ni ẹnu bí wọ́n sọ pé náà àwọn ẹ̀rọ àwọn alábẹ́jà wọn ò lé wọn ò lé tẹ́ bá ti rán pẹ̀lú ewu ò lé sáńtọ̀ ìyẹn tí wọ́n ń tà àṣetò ní sọ sọ torí kẹ́lẹ́ ọ̀rọ̀ tàbí bí ẹni kò ó ní ẹ̀ máa sọ pé ẹgbẹ́ wọn máa ń ṣe gbogbo kí wọ́n máa ń ṣe gbogbo tó wà lókè kọ́ máa ń kọ́ máa kọjá ọkọ̀ ẹ̀fẹ̀ ní gbogbo àkọ́mọ̀dé gbogbo ẹ̀fẹ̀ àfẹ́ ló wà wọn kan àwọn náà ṣe súnà ní àwọn ìṣòkò tó máa ń tó wà wọn ní wọn dé tó wà wọn ìṣòkò tó wọn dé wọn ni àwọn yìí wọn hẹ àwọn mọ́dé ṣùgbọ́n ẹni tó máa ń ṣe máa ń dá àṣẹ jù mà Al-Qur'an ló ṣàlàyé rẹ̀ hadith alẹ́sọ̀ mọ́sálà ló ṣàlàyé rẹ̀ bá a ṣe máa ń dá àìṣe jù mà hadith alẹ́sọ̀ ló ṣàlàyé rẹ̀ bákan náà àtúnà lẹ́sọ̀ mọ́sálà ló ṣàlàyé rẹ̀ ṣe rí àìṣe nínú ẹ̀sìn àwọn ewu wà bẹ̀ kan ẹ̀fọ́ bá ti jẹ́ aláṣejù nínú ẹ̀sìn òsì tí wọ́n ìpínlẹ̀ ọ̀dà sínú ọ̀rọ̀ èèwù lọ lára nǹkan tí àṣejù àwọn adáyẹ̀ fún yàn alùpùpù yóò ẹ̀ dí nípa kíbi yìí ìlà àṣírí ìlà kàbí tí wọ́n lé ẹ̀dẹ́bí ẹ̀wọ̀ tó wá ti fẹ́ràn àṣejù yóò fi ẹ̀dẹ́bí ẹ̀wọ̀ àṣejù àwọn ẹ̀dẹ́bí ẹ̀dẹ́bí ẹ̀wọ̀ ẹ̀ fi mọ káyà fún alẹ́ kan قل من يعلمين آمنوا لا تغلوا ليس أهل الكتاب قل يا أهل الكتاب لا tó ẹ mọ́ ṣàfihàn níbi ọ̀rọ̀ ẹ̀sìn yín wọ́n dàgbà kúrò ẹ̀yà wọn ní ìlà tí a bá fẹ́ sọ nípa ọlọ́run tó náà nìkẹ́ máa bọ̀ nìkẹ́ wọn á gbé níbi fún ọlọ́run ọba tá a bá wo àwọn èèyàn nípa ọlọ́run gan-an níta àwọn èèyàn sọ nípa ọlọ́run yìí wọ́n pe àṣírí àwọn àṣejù ọ̀rọ̀ wọn ní àlè ní àṣejù ọ̀rọ̀ wọn ní àlè lè lákòókò yìí kí wọ́n sọ pé ọlọ́run ọba sọ́nà wọ́n dà áyà wípé àwọn òṣèlú ọ̀sìn bẹ́ẹ̀ pé àmọ́ fọ́nà wà ń bẹ̀ bá ní ọlọ́run ẹ̀fẹ́ tí ní ọlọ́run ní ní kí lọ gbogbo ọlọ́run ọlọ́run ọlọ́run náà ni irú ọ̀rọ̀ yìí àṣejù lára rẹ̀ gbogbo ẹni tí máa ń sọ ọdún ìyẹn tàbí ìgbóyà èèyàn dáko kẹfẹ nínú àwọn ìrìntọ́lọ́wọ́ bá rẹ̀ ń ṣe nínú ìtọ́lọ́wọ́ ogun tó rẹ̀ ẹ́yìn nínú nǹkan olóòwò bá mọ̀ tó àwọn ọ̀rọ̀ báyìí bóyá ìjọba ní ìṣẹ̀lẹ̀ fẹ́ nìyẹn níbo àwọn ẹgbẹ́ á tọ́lọ́ sí mọ́ ogun kẹfẹ́ lọ́wọ́ yẹn irú ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ìṣòro. Ìbákan náà, ara rẹ̀ lórí fún ojúmọ̀ sọ pé ọlọ́run pé ọmọ ọdọ ọlọ́run wà ní gbogbo kò sí lọ́wọ́ ọmọ òbí pé ọmọ ọdọ kò sí sí ọlọ́run ọmọ òbí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ó lè jù. Gbogbo ìgbọ̀dọ̀ lọ lè wájú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀, àwọn kan náà ti pé ìwé kà fún nípa ọlọ́run tó ṣe pé ìròyìn nígbà tó bá bá ara ẹ̀wọ̀n láwùjọ yẹn tí ọmọ nàìjíríà kábàá bí pé gbogbo pẹ́sidẹ́ǹtì wa ń gbé gbogbo wa kí wọ́n ní ọmọ ọ̀gbọ́n mi tún jẹ́ ọ́fíìsì àmọ́ àmọ́ ìfẹ́nukúndé àtúrọ̀ kí wọ́n sì ní ọmọ tó wà ó wọ́n mọ̀ bí pé ọmọ nàìjíríà yẹn wọ̀nyí náà bóyá kí wọ́n á wo ojú orí ọmọ yẹn ní tó ti máa ní secondary school ẹ àlàyé tọ́lọ́wọ́n bá jù lọ kẹ́mà bí ẹ̀ fún mi lọ́wọ́ bá rẹ̀ wá ní ọ̀gbọ́n tó wà tó inú kẹfà yìí àkókò rárá ni inú ọba àmú rárá ni fún tí wọn lọ sí òsì gbogbo àyè lọ́wọ́ tó òsùn lọ lọ sí iwájú rẹ̀ pẹ̀lẹ́ kí wọ́n pẹ̀lẹ́ kan ike tí ẹ̀ bá fẹ́ mọ̀ ní àṣẹ ayàkọ̀ àmì fún ọ tí àwọn àfáàsù náà máa ń ṣàlàyé wọ́n ṣàlàyé fún wa pé ọlọ́run ọba tó dá wa ilẹ̀ yóò kì í àdá àṣù òkè àṣù lọ́wọ́ ọba wà yẹn pé yóò kì í sánà yóò kì í àdá àṣù rẹ̀ wà. tòmọ̀kẹ́ ní ìka wọn wáyé pé mo lò dédé mẹ́ lójú òpó ni tó dúró ní ní ìdúgbò kan ìyí òun ọwọ́ àmẹ́ ọwọ́ àmẹ́ náà ni. tòyẹ́ ìlà ká ìyàn kí wọ́n wá fi dọ́gba lọ́sùn àlùkò àyẹ̀wò oníkí ọ̀rọ̀ tó kò sí sí ọlọ́wọ́ wa ó dẹ̀ tó wá lẹ́nu ní yóò tún máa báwọn èèyàn jà sí i tí ẹ ti máa ní ọlọ́wọ́ wa ló ti náà kò sí sí ò sí ọyẹ kó farabalẹ̀ kó wá jìbí kí ni ìtumọ̀ bẹ́ẹ̀ yẹn sọ gan-an tuntun wọn tó sọ ní kékeré pé ìṣe báyìí pé ọlọ́wọ́ wa ọ̀rọ̀ kan ti lọ ní gbogbo ààyè ọmọ pẹ̀lú ìmọ̀ rẹ̀ àwọn tó gbogbo tí ń lọ sórí ayé sọ̀rọ̀ ọ̀rọ̀ ayà kọ̀ọ̀án àdìsá lẹ́kọ̀ọ́ lọ́wọ́ sọ́nà ọwọ́ àìsọ̀tẹ̀ ọlọ́run bá wọ́pọ̀ yan pé àrùwàṣùmánu àyẹ̀lẹ̀ àrùṣí ìta olúwọ́wà olúwọ́wà nígbà àrùṣí sí ìtumọ̀ wà ní. tó bá kan náà ọlọ́run bá ó tún wá ń sọ nínú àkọ̀ọ̀án ipe àmì tó mẹ́fì sànà tó kàn yín balẹ̀ sí mẹ́fì sànà ẹ̀ ayé ya ṣífà bí omi àrùn kó ní kílẹ̀ kó jì máa yẹ fẹ́ tọ́ka ní balẹ̀ tó bá ní kílẹ̀ kó jì máa yẹ fẹ́ kílẹ̀ fẹ́ ó tó lè fi kẹ́ am àmì kò máa ti sànà ayé yóò fi là àyè kó ṣàṣìbà tọ́ka ní balẹ̀ ní sí ẹni tó wà ní sámà tó àwọn ayé yìí kó ní kó kílẹ̀ ìgbé ọlọ́run wa àti sámà lọ́wọ́ ẹ wò bá bí ọlọ́run mọ́ra ọ̀rọ̀ àn ipe ìfà ẹ̀wù gbàtọ́ bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ fún àlẹ́ fún ayẹyẹ tí fìràhàn tí alẹ́ mọ́tà ń ṣiṣẹ́ fún un ìgbà tí ó rọ alẹ́ mọ́tà ń tún fìràhàn ó wá ń sọ pé á ah, èmi o òun ni a fẹ́ bá ọlọ́run ọba tí wọ́n bá ń bí òfin òun fẹ́ bá bá wa dà wọ́n ní kábà wọ́n wá àwọn sàn jẹ́lẹ̀ àwọn bíbélì yà wọ́n ní kábà wọ́n wá wọ́n ní yàrá àmàlẹ̀ ìlú lè sọ̀tàn wọ́n ní wọ́n àmàlẹ̀ òfẹ́ kó bá mi mọ òkè ìtòrí tí ó ga ẹ̀ sọ́nà. لأني أضرب الأسباب مفر دون أقاشر أسباب السماء نجو بزمني لأطلع إلى إله موسى مفر ولون والذي موسى وإني لأظنه كاذبا مؤمن كي ينصف كثيرا يقاطعني فأنت أدم أن تنفوك لنا وضعها سليك يوم كليرا سيغاو آية القرآن تقول لك يوم تقول لهم تبتير olólè yìí ara ti ọjọ́ ìṣòro kí ètò òde jẹ́ àṣejù láàrin àṣejù àtàkì ètò eyín ẹ̀ láàrin rẹ̀ tó ẹ tó lọ wá dúró dédé òun pé yóò dúró dédé tí ọlọ́wọ́ ọba sáré wọn dàáyà tó fi ọ̀rọ̀ ara rẹ̀ sí tó fi ayà sọ̀rọ̀ àná sí lẹ́kẹ̀kẹ́ tó sọ tóbi tí wọ́n wáyé tó mùsùlùmí náà wá gbàgbọ́ ìtọ́lọ́wọ́ bá wà nílé yìí. tó ẹ̀ẹ́dẹ́sà náà sọ̀rọ̀ wọn àlọ́ wọ́n fi ọba wọn àkùrán wọ́n ló lé ní ọ̀nà òyìnbó ẹ̀tọ́ wọn kàyà àkùrán ó lé ní ọ̀nà two hundred ní ẹ̀rí tí mo mọ̀ pé ọlọ́wọ́ ọba yìí ọba tó wà ní òkè sánà yìí wọ́n ló lé ní two hundred ẹ̀rí ọlọ́wọ́ tó sọ́kọ́ pé ilé ìyẹ́ta ẹ̀dùnkẹ́rì mọ̀tọ̀ yìí wò wọ̀là ẹ̀mẹ́lú sọ́ọ́ni wò yẹ olúwa ní ọ̀dọ̀ mi ni àwọn gbólóhùn tó bá dáa ní wọn ń gòkè wá ní wọn ń gòkè wá lẹ́yìn yẹtọ̀ àìdún ẹ̀lùkẹ́lù àtọ̀ yìí bù kí wọ́n gbó kí bọ̀ wá lè yọ ọlọ́wọ́ wa tó ara wọn yẹ rí ipe òkèèyàn ọlọ́wọ́ wa wà lẹ́yìn tó bá kan náà lára rẹ̀ náà tún ni àdéhùtọ̀ ọlọ́wọ́ àdéhùtọ̀ ìjọ tó lọ sí àdéhùtọ̀ wọlé mẹ́rọ̀ọ́s tó wọn náà lábọ̀ ìtàn rẹ̀ ti clear ibi nígbà tí ìrún fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ wa ní kí àdéhùtọ̀ ọlọ́wọ́ àdéhùtọ̀ wá sí ọ̀dọ̀ òun ní sánà tó lè clear gbogbo nǹkan tó káwọn àwọn sọ pé irú ọ̀rọ̀ pé kò sí ní tọ́wọ́ ọ̀bù sílẹ̀ lánàá wá wí àtàwọn àdéhùn yìí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó ń pé kí wọ́n máa ṣerú nǹkan báyìí kí wọ́n máa sọ nípa ọlọ́run àṣejù tó lágbára ni. tó bá kan náà láwọn àṣejù tó lágbára nípa ọlọ́run wa òun náà ni kí mùsùlùmí kó ọlọ́run kó ṣe nǹkan kí mùsùlùmí ọmọ kí ọmọ ń gbà fún ìtọ́lọ́wọ́ bá bá dálé ẹjọ́ èyí ń tàbí ìtọ́lọ́wọ́ bá yìí ìtọ́lọ́wọ́ bá kó nira yìí. ní ọlọ́run fún wa mẹ́rin mẹ́rin àkùrọ̀ á ní pé èyí pé ọjọ́ tí ìyá ọlọ́run bá bá dá láàmú àkíbá lẹ́sùkú yìí kò sẹ́ni tó lè wá sọ pé mo fẹ́ tún ẹjọ́ ìdá. sẹ́ni bá wọn lò òun bínú bàbá jánu lẹ́nu ìkàtọ́lọ́wọ́ kò ṣe é bákan náà ẹni tó wá dúró wá nìkọ ike èyí ṣe ni o nípa ọlọ́run ìdílé ìfúnpá ọlọ́run ní ibi kọ́dà ẹ̀fọn àti ìdókèjì o ẹni pẹ́ tó ń mọ pàjáwìrì la kò ní àṣejù ẹ̀fọn wá dúró tó ń ní èmi òtúpé ń bẹ̀ òtúpé ń kọ́ ọ̀gá kan lọ́wọ́ rẹ̀ nítorí dálẹ́jọ́ náà ní ilé ọjọ́ wọn tẹ̀lé kádàrá wa náà ní òwúrò yìí òkè ń jẹun àti ìgbóná tó ní ọ̀gbọ́dọ̀ dúró lọ́nà méjèèjì yìí bóyá ibi ọ̀gbọ́dọ̀ wó wípé ọ̀nà òun ló wà nípa ọlọ́wọ̀ba kánàdà tọ́lọ́wọ́ bá ìyọ́n gbà pé yóò ṣẹlẹ̀ àmì ìyọ́n bẹ̀rẹ̀ ọlọ́wọ́ náà fún lọ́wọ́ sànù mi ní nǹkan báyìí tó ìyó ṣiṣẹ́ tí wọ́n yẹ kí ìyọ́n ṣe lérí iṣẹ́ ìyọ́n yóò kúlẹ̀ fún ọlọ́wọ́ bá àti ìdílé al-adab al-islami ẹ̀kọ́ tí ẹ ti kọ́ wa láàrin àṣejù àti àìṣe ètò tó àṣejù tí wọ́n sọ yìí ó mọ ní pẹ̀lú di ẹlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́wọ́ wa tí wọ́n lọ lè wo àwọn tí ọkọ̀ bẹ̀rẹ̀ tó ti fi ẹ̀kọ́ kọ́ bẹ̀rẹ̀ ní orílẹ̀ ayé tó táwọn sábà fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀kọ́ wọn sábà lọ lẹ́nu kò sí tó bá ju àṣejù lọ àṣejù àwọn èèyàn wọ àwọn nǹkan láwọn ẹni ọlọ́run ibi á ẹni ọlọ́run là ẹni yìí àwọn ẹni yìí wọ́n yẹ yọrí tó nínú àdáàtọ̀ ní àwọn àlè ó ní àwọn ẹni yẹn ibi ara tó máa ń ṣe ni pé táwọn èèyàn bá dé wọn sí hajj ní àsìkò jàìlíyà àwọn àwọn ẹni àwọn ẹni yóò àjò òkú bí kánípé yẹn ń gbé ọ̀pọ̀ àbí mọ́tà ló mọ̀ wá sí fáwọn èèyàn gbogbo ẹni wá ní kọjá wọn nìkan máa jẹ lọ́fẹ̀ẹ́ máa jẹ máa jẹ máa jẹ àyẹ̀wò àìpé àwọn ah, ilé ìlà rẹ̀ yìí. sèyí wò ní ibi àdáàtọ̀ orí ọ̀la àyẹ̀wò òun náà fi rẹ̀ pé àwọn ẹni rẹ̀ ni wọ́n. bàbá ènìyàn kú àti ìlú padà fan sí ọ̀padà dá ẹbọ rẹ̀ lórí ayé wọ́n yọ kí àwọn ẹni yìí ah, àwọn ẹni onímọ̀ ni tòótọ́ bá ti kọjá láyé wọn ọkọ̀ ọ̀dọ́ ìṣàkóso wọn tí wọ́n ní àwọn ẹni rẹ̀ yìí ìgbàgbéyàwó pé á ah, ẹ̀jẹ̀ ká sáàmì sí àyè yìí ìgbàgbéyàwó pé pé ọ̀rọ̀ àlùbọ́ ẹ̀jẹ̀ yìí ká yíra ìrírí wọn síbẹ̀ ìgbà tó ń lọ lórí tí wọ́n bá sí ní ìwọ̀n ṣẹ̀wọ̀ pẹ̀lú ọlọ́run ìṣèkọ́lù wa bá pé à ah, ẹ má sọ ni àwọn náà táwọn aláyé ń fẹ́ mọ̀ bí ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ní orílẹ̀ ayé orílẹ̀ àdẹ̀lẹ̀ tó bá bẹ̀rẹ̀ àṣejù kí wọ́n máa sọ nǹkan tó ń jẹ́ nǹkan ẹ̀tọ́ tó sì máa sọ di ìwọ̀ mọ́ra wọn lọ́wọ́ ló ń jẹ́ ìwọ̀ àti tí wọ́n ní nǹkan di ẹ̀tọ́ ọmọ wọn kánà wọn náà yà ó tó bá lẹ́yìn tó náà àgbàlá tó kọ́ máa dà wọ̀ nǹkan tó bá ti jẹ́ nǹkan tó wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún ọ má sọ ní ìwọ̀n fara rẹ̀ o yá ayọ̀ nàlẹ́ ìdẹ́wà tó ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ àwọn ọ̀lẹ́kì tẹ̀síọ́rì mọ̀tọ́ta àtọ̀wáyé tó ọlọ́run wá ní pé wọ́n lẹ́yìn tó ń ṣe lẹ́tọ̀ọ́ má kàn di èèwọ̀ lẹ́yìn pé ní tí ọlọ́run ọba ti pè ní èèwọ̀ wọ́n pè lé ọ̀fọ̀ ara rẹ̀ àìmọye lùmí kẹtù jẹ́ nǹkan ẹ̀tọ́ lónìí ó ti sọ́ọ́ ní ọ̀fọ̀ ara rẹ̀ wọ́n dàbí wọn sọ́ di èèwọ̀ fún àwọn èèyàn nígbà kan ẹnìkan sọ pé kẹ́kọ̀ọ́ ìtọ́nà ọmọ méjì má kò ní bá ta ẹgbẹ́ sí ìdáwọ́ ọmọ méjì má ń bà wọ́n wọ́n ní kí ló dé oní ẹni ìyẹn jàdánà ni wọ́n tó lórí yìí àti ìgbàlá ní torí tọ́lọ̀ ń ní ẹ̀kọ́ náà ló sọ ìwọ̀ fáwọn èèyàn pẹ̀lú ní tó ń fún ó tó ní ọmọ ẹ̀dẹ̀ ẹran náà nítorí wọn bá ní ẹ̀kọ́ ọmọ ẹ̀kọ́ di ìwọ̀ fáwọn èèyàn tó bẹ́ẹ̀ ní ìlànà ìjọba náà àwọn ọmọ ẹ̀dẹ̀ tó náà ẹlòmíràn tó ń bá tẹ́lẹ̀ nìkan ó ń gbọ́dọ̀ ṣe nǹkan ilé nǹkan tàbí kó ní kóòrò ní ààwẹ̀ kan tó ń fẹ́ gbà ṣe pé ààwẹ̀ mẹ́jẹ nǹkan ẹlẹ́yìn nínú àti ìdìbò ṣe nǹkan tí ọlọ́wọ́ wọn kò ní ìwọ̀ kí wọ́n máa tọ́ di ìwọ̀ fúnra rẹ̀ lẹ́sìn ìsìláàmù ọ̀fẹ́ yìí. tó bá kan náà àṣejù a máa fa ẹ̀ṣọ́kọ̀ òbèdè ọ̀gbìn ẹ̀díyà ló pa lẹ́kọ̀ọ́. wọ́n lé kí ẹni máa ń ṣàṣejù wọ́n ṣàṣejù lẹ́nu pé ẹ wà rí pé bí àwọn tí wọ́n ń ṣẹ̀sìn ní àwọn ẹlẹ́sìn ní ìbáṣe ṣe gángan náà ni mùsùlùmí náà mọ̀ ṣe mùsùlùmí náà ṣe àti fún bíi àwọn èdè rẹ̀ ẹ wo lónìí ibi tí àgbèjì wọ́n bá àwọn mùsùlùmí dé ẹ níbẹ̀ dá ìyàtọ̀ láàrin kírísítẹ́nì àti mùsùlùmí mọ̀ látara pé gbogbo ọ̀nà táwọn náà ń gbà fẹ́fẹ́ lẹ́nu mùsùlùmí ọ̀rọ̀ wákàtí rẹ̀. النبي صلى الله عليه وسلم قلت الشغلاء إلى الحديث عن سعيد الخدري الذي تتبعين سندا من كان قبلكم شبرا بشبر وذراع بذراع حتى لو دخلوا سحر رب لدخلتموه قيل اليهود والنصارى قال فمن الذي أبو سعيد الخدري سني عليه صلى الله عليه وسلم قل نصارى فيه هي الأمة إيه، إيه، لي هي kọ́mọ̀ ti pé ẹ padà máa lè máa tẹ̀lé ìlànà àwọn tó ti kọjá ti bá àwọn tó ti kọjá ẹ lẹ́pàá fẹ́ máa bá lọ o ti fẹ́ lọ kọ́ sí ọdún tó náà ṣẹlẹ̀ yóò fẹ́ máa ṣe. Àdébí ni ṣíbọ̀ ń lè ṣíbọ̀ ẹ̀ tó yẹ pé gẹ́gẹ́ bí ìka àti ìka kò ní ju àwọn lọ. Wọ́n lè rọ́ àìyẹ̀dọ̀rà àìn àti apá ìlú ká ẹni pé ìfì ìbọn àti ìbọn kejì tó tó lè di ara náà máa ṣe. نجي رواية اللي يقول حظو النعل دي حظو النعل بالنعل اللي جاي دي بتاع دي بتاع دي ما ادري دي انا او ما كده دول بتاع دي بتاع اللي يجي يا فتره او ما كده تو النبي صلى الله عليه وسلم قال لي شو رايك هو اللي كده تقول ما راح الليل يبقى في الامر النووي رحمه الله هو ان شاء الله الحديث فيه والمعنى الشده بالموافقات nítorí láti fẹ́ máa bá wọn ṣe déédéé èyí ò lè gan tí gbogbo tó máa ń ṣe làmúlò ti ní pé làwùdá àlù yóò sọ̀rọ̀ bọ́ bí lálẹ́kọ̀tò fúnra táwọn kírísítẹ̀nì àwọn jíìn tó máa ń wọnú ìbò kankan yáì ẹni mùsùlùmí náà ẹ̀fẹ̀ máa bá wọn wọnú rẹ̀ tó àlẹ́sọ̀ náà ẹ̀fọ́ náà ń ṣọ́ lára títí ara bí sí àṣùgbọ́n báwọn èèyàn délé lé ẹ̀ẹ́dẹ́gbẹ́ta wà àwùjọ mùsùlùmí lónìí yóò yà ẹ̀yẹ́nu bẹ́ẹ̀ ni ilé mùsùlùmí náà ń jẹ́ onílù àwọn kírísítẹ́nì ń jẹ́ onílù òfin bẹ́ẹ̀ náà mùsùlùmí náà di onílù wọ́n lè lò mùsùlùmí ìlú táwọn lẹ́nu fún wọn lò kódà yóò kó burúkú wọn ní pé nílé ọlọ́run ní mọ́tálásí ló ń fi máa lo ìlú yìí lórúkọ kí náà ti lè ṣe lórúkọ ẹ̀sìn ọlọ́run ọ̀wá náà ni ẹni tí wọ́n ní ìkọ́lá wọn lò ju àgbàgbé ìlà wọn lò òun náà ní bá lù òun náà bẹ́ẹ̀ àpẹẹrẹ ní jẹ́ nàìjírí ìlú ìlú àpẹẹrẹ ní jẹ́ nàìjírí kò sí lù wọ́n ti lù lórí ọlọ́run ó lù ó jó òbẹ̀ wọ́n pariwo bàtà wọn ní ìṣàlàyé àwọn ìgbòrí wa oníwà máa dáná oníwà máa dáná وما كان يعني دعاءهم في وما كان دعاءهم في البيت إلا بكاء وتصديع تنشي لا ويهودي ونصارى انت ما تنشي لي الله من اللي اليوم وقعوا وقعوا في وقعوا tò kí ẹ báyìí àwọn olùdókòwò tí kan ní ìsìn àwọn kàdìrí àfúnrán ti àwọn ilé kan tí wọn pe ṣe ìfi tó wọn bá gbẹ bẹ́ẹ̀ àtẹwọn ni wọn mọ pa sáwọn náà lọ lórí kékeré tò àdúgbò àti kan wọn lu àyà wọn láti báwọn bí ń ṣe àdékìlì ọ̀rọ̀ gbogbo nílé àṣẹ ìdù nínú ọdún ìrọ̀ ní jọ àwọn ẹlẹ́sìn ní tó bá kàn lára àṣẹ ìdù tí mo pèlú tó ń ṣe látara fi jọ àwọn ẹlẹ́sìn ní nígbà tó mú apá kan lọ́sí fẹ́ wọn ṣàlàyé àwọn Yorùbá ẹni àwọn tálàbà yìí àmọ́ jẹ́ àwọn tó wọn ni. wọ́n á ní wàlà àìgbà Yorùbá ìwà ẹnlẹ́dínà hum tàbí ìnàtọ́ra látàrí ní Muhammad ó tẹ́rí àwọn mùsùlùmí yorùbá yìí tó wọ́n bá dá o wọ́n dá èèyàn rẹ̀ ni wọ́n abẹ́nu láìsí kan tí wọ́n ní péré nípa ọ̀rọ̀ ìsìn wọn náà ni ó ní tí wọ́n á nàbí náà ó ní ẹ̀sìn wọn kàdí iná fáwà bí ẹ̀kẹ́ àwọn kírísítẹ́nì ni látàrí ní Muhammad ọ̀gbìn ọ̀sìn anábì máa wọ̀ ọ̀gbìn ọ̀sìn anábì máa. ìgbà tẹ́niyẹn tó jáde tó wọ́pọ̀ rẹ̀ yorùbá nígbà yẹn náà lọ́wọ́ ni pé ah, àwọn Yorùbá yìí ẹ̀sìn wọn kò yàtọ̀ sí ẹ̀sìn àwọn kìrìsìtẹ́nìtì tó mùsùlùmí ọgbọ̀dọ̀ ṣọ́ ara rẹ̀ kó dàtẹ́ bá wọn bí mùsùlùmí máa ń gbàdúrà tẹ́ bá wọn gbogbo àdúrà tí mùsùlùmí máa ń ṣe tẹ́ bá lọ lè dá padà sínú ẹ̀sìn wa ẹni pé àdúrà yìí ò ní ṣe pẹ̀lú ẹ̀sìn wa múlẹ̀ ti kẹmẹ́lẹ́ ọlá ànẹ́bì àbí orúkọ ànẹ́bì tó ẹmọ ilé àkọ́kọ́ náà ìṣe sí àwọn kẹsẹ̀ ní àwọn ọmọ pé lórúkọ Jésù àwọn ọmọ ń ṣe ànẹ́bì wọn fi ọlọ́run òṣèlú náà lọ́dẹ sí ọmọ wọn lẹ̀ ẹ wá wo tí wàá lọ́wọ́ wọn lọ́rùn lè pé ẹ tó bá dìde ti bá sọ bẹ́ẹ̀ sì ni nǹkan yìí níbẹ̀ lọ lè mú lára àwọn tí ìṣèlú kì í ṣe ẹ̀sìn wa ìbòmí lẹ́kọ̀ọ́ lè mú jáde lẹ́tọ́lẹ́sùn fún wa lẹ́tọ́lẹ́ mẹ́ta lọ fún wa. bẹ́ẹ̀ náà ni túnbẹ́ tún sàárì fẹ́ ọ̀rọ̀ ìṣẹ́ra ṣe fàánà nǹkan alìsílámù àtàkọ́ ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ bàtà ń sọ̀rọ̀ bí àwọn mùsùlùmí kí wọ́n tó wọ́n ní ní ilẹ̀ Yorùbá kí mùsùlùmí ò ní lára kankan tó ní kòkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmúgbà tí èèyàn bá kú lórí àwọn yorùbá tí wọ́n rí pé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n fi ṣe mùsùlùmí rùn wọ́n máa ń kúra wọn ẹ̀jọ̀ wọ́n máa ń kúra wọn ẹ̀jọ̀ níjọ́ kẹta àbíjọ́ kìíje láwọn mùsùlùmí náà wọ́n wò pé à káwọn náà káwọn ṣe káwọn náà kúra wọn ẹ̀jọ̀ tó bá tí kìí ṣe mùsùlùmí tí wọ́n ń ṣe. Tòṣẹ́ máa ń wò lónìí, kódà ní Ìlọrin ní Ìlọrin, wàhálà yẹn ti bẹ̀rẹ̀ pé ẹ mọ̀ wò pé àbá fún tó ní kẹ́ tó wọ́n lè ya òbí tó àlè rẹ̀. Tára bá kú, ẹ sì ló ya àbá yẹn sí. Tòun ṣe tó wọ́n ti gbàgbọ́ ẹni sílẹ̀ pàápàá lọ́wọ́ alẹ́ sílẹ̀ fún àwọn tó ń jẹ́ olówó tó bá rẹ̀ ní kó káàkiri ní ìfẹ́ wọn. tó ń pé ìmọ̀ lọ́lẹ̀ àṣejù ìmọ̀ ilé àṣejù kí ọmọ rẹ̀ ní wọ ẹ̀sìn ẹlẹ́sìn àṣejù ní ẹni pé ọmọ rẹ̀ bá tẹ́wà tó wá bímọ ní ẹ̀rọ àwọn ilé owó tó kọ̀ọ̀rọ̀ àti ní ní ẹ̀fẹ́. tòkòtì bí wọ́n ti mú kírísítẹ́nì ọ̀nà tó wọ́n ní tí bọ́ọ̀lù ọ̀nà gbé báyìí sí ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ẹni tí ẹgbẹ́ ọmọ kékeré náà bá bí tó bẹ́ẹ̀ náà ìjọba tó wọ nípa ti ọ̀rọ̀ ọdún mùsùlùmí ọdún méjì péré náà lè mùsùlùmí ní ọdún méjì péré náà lè mùsùlùmí ní èmi lọ́dún mọ́wúlì òsì bí bá ti mú wọn ju àwọn kírísítẹ́nì náà torí tí ń jẹ́ mọ́wúlì ni àwọn kírísítẹ̀nì wọn ń ṣe wọn lè fẹ́ mọ́ bí pé ọjọ́ bí christmas tọ̀ níbẹ̀ tí mo tún lẹ́sìn lọ́lẹ̀ mọ̀ tó kò ní oṣù pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa rárá bẹ́ẹ̀ náà nìkan ló ní pé àtúntò ló yí jíra tó tó láti mú níbi láti mú ẹni ìyá tó bí mùsùlùmí ṣe ń fara jọ àwọn ẹlẹ́sìn yìí káàkiri káàkiri káàkiri látara àṣejù látara àìgbàsí tó pẹ̀lú ní jẹ́ ẹ̀sìn tó wa lẹ́sìn ọ̀pá dìbò ẹ̀lẹ́sìn ọ̀wọ́ àtàlà tó ti fún wa ní ọjọ́ ọdún méjì ẹ̀ẹ́dùn fítìrì àti ẹ̀ẹ́dùn àlàṣàbìyà tó ọwọ́ tó kúrò ní pé obìnrin tó wá ń tàjẹ́ òun tó wá kúrò ní ibi wọn wọ́n ti kúrò ní ibi pé wọ́n yá àwọn tó ń ṣe ọdún mọ́tò àtọ́mọ ìjìlá gan kọ́ làwọn tó ń bá wọn ṣe Christmas wọn bá wọn ṣe Happy New Year náà New Year wọn bá wọn ṣe ní ọdún mùsùlùmí kọ́dà mùsùlùmí ni tẹ́ra rí àdúrà tí ọ̀rọ̀ lè ọ̀gá láìsí níjọ́ yìí níjọ́ akéwì yẹn ẹnìkan kan lọ rẹ̀ wíwá lẹ́yìn àdùkú náà yìí pọ̀ wọ́n láyé pọ̀ áá kọ́dà tí ó bá ti ẹ̀yìn o ó ní níwú yẹ òde báyìí kó wọ́n lọ bí yóò di àdúrà márùn káàkiri ẹ ti wá sí ìwà òyìn níyè fún àrùn àrùn ìgbẹ̀kan lọ́mọ́ tó bẹ́ẹ̀ sì ni mo fi rí ìyẹn lóòótọ́ ní ìṣèlú irú ọdún nàìjíríà thirty one inú alẹ́ òní sáárọ̀ lára yìí àwọn aláfáà wọ́n lọ ju kùránì káàkiri wọ́n lọ ju kùránì káàkiri kọ́lá àwọn tó ń jẹ́ àwọn alákọ̀ọ́láṣù tó ń dá àkọ́láṣù lọ́nà kalẹ̀ káàkiri ojú àwọn náà ń bá wọn rẹ̀ ṣe àìsàn nígbà ọdún òní níjọ́ kan mo nìkan bẹ nílọ rẹ̀ ọlọ́run bá fún mi láti lè wo ọlọ́run dáadáa àwọn kì í ṣe mùsùlùmí ẹnì kan wà ní ra nǹkan lọ́dọ̀ rẹ̀ wọ́n wá ń tún bẹ́ẹ̀ yẹn pé ah, olóhùn kọjá lọ́nà táìwò lánàá ó ní ah, ó ní wọn òfin kí ló tó kẹ́yìn mùsùlùmí ní fọ́ọ̀sì nínú ìyá ó ti tó kẹ́yìn náà kò sí wa àwọn alátàlátù bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn ọkọ̀ yìí wọ́n ń tó lákàyè ti sọ pé kí ló kan bí mùsùlùmí di nínú yíyà tó ti pé àdébù ló máa ń jẹ́ kí mùsùlùmí kọ́mọ lọ lè fi ara jọ àwọn ẹlẹ́sìn ní ìṣe ẹ̀tọ́ ti àmẹ́ríkà wọn àlùfẹ́lá. bákan náà lára ibi àṣejù máa ń kó yàrá dé òun ni kéèyàn máa lọ sí máa ń túnyàn lé pé èèyàn máa ní ẹni tí sì ń ṣe òkèrí ìyọ́pọ̀ ní kékeré ẹni tí ṣe kékeré ìyọ́pọ̀ ní kékeré àti ìgbìmọ̀ lẹ́ni pé àwọn kọ̀wárì kò sí tó lè wọ́n lé ní àkéyà kọ̀wárì sí pé àti jùlọ tó ẹ wọ́n wá láti gbọ́ tó fa àkéyà yẹn. Tàbí ní nǹkan ogun gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ti ní kó máa pẹ́ òfin ilé méjì òfin ilé mẹ́rin òfin ilé ọ̀kan tó bí ìgbọ̀lẹ̀ ìwọ́ ìjọ tó ti wà lẹ́rìí fòló ó ní láìdé ìyá ọ̀sùn ó ní àṣìlédé wà ní tẹ́tẹ́lọ́ tàìdé òṣìlédé pẹ̀lú ìgbà tó ń pè yìí bẹ́ẹ̀ sì ni àdéhùn lọ́wọ́ àmọ́ ọ̀sán wípé أنا القاسم والله معي nígbà ń pín ní àmọ́rọ̀ ọba ní ń fún àwọn èèyàn ẹni pé nǹkan tá a bá kó dé láti ojú ogun tó jẹ́ owó owó mùsùlùmí èmi kan máa ń pín ní ọ̀sán ọlọ́run ọba ní wọn ní kí n fún eléyìí kílè ní báyìí kílè ní báyìí kílè ní báyìí wàlẹ́bí ni ìdí èmi kan pín ní ẹni wọn wò pé ah, ṣé dọ́gba lọ́gba ó ti ń pẹ́ tẹ̀lé yìí ẹ̀jẹ̀ tó ṣe yẹn ó ṣe àfihàn ní àná ìsọ̀gbọ́ àtẹ́lá òdòdó tó náà padà wá lídìí àwọn tí wọ́n padà wá yọ lẹ́yìn ìgbà tán lẹ́sọ̀ lọ́tọ́ náà lọ́tọ́ àfihàn náà wọ́n gbé lọ́wọ́ tó àfihàn gbé lọ́wọ́ ni pé gbogbo ẹni tó bá ti jẹ́ pé ń ṣe lọ́run àwọn bá wọ ẹ̀gẹ̀ yẹn àwọn bá wọ ọtí pé àwọn wọ inú náà ni àwọn wọ sínú kẹfìrí ẹ̀ṣẹ̀ tí ò tó kékeré wọ́n máa sọ wípé ó ti di òjòlé torí eléyìí àṣejù ìlú ẹ̀rọ ti ń tẹ̀lé láàrin àwọn èèyàn torí pé àwọn ọmọ pé ó ń ta àwọn àwọn òpónlélé àjọ à ṣe àwọn òpónlélé à torí eléyìí àṣejù ni lórí àwọn òpin mo pàdé ẹnìkan níjó ní ní àgàgbàgbì wọ́n sọ fún mi pé òṣèṣẹ̀ gbọ́ ọ̀rọ̀ kan ní àṣejù ọ̀rọ̀ wọ́n ní ogun ti wá tàbí padà tó ní ọ̀rọ̀ àbára ti jì náà ó ní òun gbogbo àìdíta lẹ́nu tọ̀gbọ́n wà ní sọ́nà ó ní òun á rí pé kárí mi nìkan kárí mi àríyá òun nìkan ní ṣe ọ̀gbọ́n ipe lẹ́yìn gbogbo lẹ́yìn ríyá kò sí ṣe omi máa akbar ní gbogbo ẹ̀ ọlẹ́bọ́lá ńlá ní gbogbo ẹ̀ wọ́n olókùn tó wá tẹ́ ẹ̀ wá tẹ̀lé ìdókòtò ó ní àfihàn ìyáwó nìkan náà lè fi ṣe ẹ̀bọ́ lálá ẹni mi òun náà wá ń ṣe báṣù lórí rẹ̀ lóòótọ́ òun náà wá rí pé á ìyáwó nìkan ni ànábìkẹ́ ní ṣẹ́ríkò àfà olóṣèlú mo dá apara nítorí bọ́ọ̀lù yìí ṣé àfáàtún náà ni òun ni àwọn ìtura náà ni wọ́n ta ní ọ̀dà kan tẹ̀síwájú tẹ̀síwájú lọ́rùn yìí olóòní ní òkè mo lẹ́nu tẹ́lẹ̀ nígbà rẹ̀ sọ fún ọ ni pé ọ àpàrà tó bá àwọn tó gbọ́mọ̀ yẹn lọ́dọ̀ wa wọn lè di wọn pé ká bọ́ ọ mú ẹ̀rí látọ̀dọ̀ alẹ́sọ̀ wọ́n wà lẹ́sẹ̀lẹ̀ àdílàdí wà sọ àn tó dá ọ ṣíríkù àkàbà tó lè lọ ẹ̀rí báyìí pé àṣíríkù àkàbà lẹ́yìn àkójú bí wọ́n kábọ̀ wá di sí wọ́n lè rí àdíkù ní àlùkùfúrú àkàbà àbí àlùkùfúrú al-akbar láàrin yìí gbà pé ṣíríkù akbar mẹ́ tọ́ níbo náà ti rí ẹ̀rí rẹ̀ kọ́ ẹni ọ̀rọ̀ àti ìtura kọ́ akbar sí láàrin ṣe níbo náà ti rí ẹ̀rí kúfúrú akbar àti kúfúrú akbar nínú àdìsá lẹ́yìn sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ó ń gbé òun lórí wọn létí bàtọ́ yẹn yẹn fara kù ní ìnira ah, fún ní kò òun òbí ló tọ́ ibi tí wọn fẹ́ padà sí gẹ́gẹ́ náà ni wọ́n padà sí kí ni yẹn bí gbogbo wọn fẹ́ padà sí ibi tí àwọn sàhábà àwọn sẹ́lẹ̀ tí wọ́n dúró sí àwọn ọ̀fẹ́ dúró sí bẹ́ẹ̀ wọ́n fẹ́ tayọ àlà. nígbà tí yóò máa fóònù fún ọmọ báyìí pé kí fún ẹ̀dú wọ́n kàn fẹ́ kọ́ dúró síbi táwọn yẹn sàhábà dúró níta dúró ní kí wọ́n lò dúró wọ́n kú ló ìmá kọ̀ọ̀lù nígbà wọn kọ́ ní kí wọ́n náà tọ́ wà nínú àwọn àyànjú ní kàfù nígbà tí wọ́n dákẹ́ kí wọ́n tọ́ nígbà tí dákẹ́ wọn ìmọ̀ni ìmọ̀ni wọn dákẹ́rì rẹ̀ ìpín tó ń lọ ọ̀gá méjì náà rọra dáfẹ́ wọn máa ó ṣe ẹgbẹ́ máa ń jẹ́ mùsùlùmí gidi ó ṣe gbọdọ̀ rí ni. òkè wọn adó pé náà gbogbo tí wọn ti ń jẹ́ gidi àwọn ọ̀dọ́ ti wá kókó àti ìdìbò ìrẹ́lẹ̀ fàwárì jù. tó bá kan náà ìlú gbọdọ̀ tó wá jẹ́ aláṣẹ ètò aláṣẹ ètò nípa pé wọn wá pé kọ́lẹ̀ ẹni tí wọn wá pé ń tún sìn náà lọ nítorí ẹni tó ti bẹ̀rẹ̀ ẹni ká tún wọ́lẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n jà sọ pa wọn ní ká fi wọ́lẹ̀ torí eléyìí kò bá wọn bí o ti sọ fún aláṣẹ ìdìbò àti ìdìbò ló ń ṣe yìí bẹ́ẹ̀ náà lè gbọ́dọ̀ tó fún ẹni tí máa ń jẹ́ aláṣẹ ètò so ẹni tí a sọ kàwárí ibi àṣejù tí wọn òun ni pé ẹni tí èyí ṣe mùsùlùmí ẹni tó jẹ́ mùsùlùmí tó ṣe pé ó ti wà nínú ọgbà Islam àwọn ọ̀yọ́ jáde kó bẹ́ẹ̀ tọ́ àwọn alájèjì ẹni àwọn alájèjì ẹni tí òsì ń wọn gba Islam mú kẹ̀kí lé rẹ̀ jáde kó kẹfẹ́ kí òsì pẹ̀lú mímọ́ owó tó ní ó sì ṣe kí ni ó sì wà lẹ́ náà ni irú eléyìí àìṣe ètò tọ́lọ̀ ọmọ ọ̀bẹ̀rẹ̀ ìdí wọn jẹ́ àdàbọ̀ àìṣe rẹ̀ rí ẹ̀kọ́ tí ẹ̀dùn kọ́ wa pẹ̀lú àwọn èèyàn onígbẹ̀ntì ó máa ń jẹ́ mùsùlùmí kí ìsìláàmù rẹ̀ rinlẹ̀ fún tí wọ́n sì lé ní ẹgbẹ́ jẹ́ àlùsúnà kí wọ́n fi súnà rẹ̀ rinlẹ̀ fún pé àlùsúnà ni, ẹgbẹ́ báyìí pé kò sí bẹ́ẹ̀ ìyẹn fi rinlẹ̀ fún pé léyìn ìta àlùsúnà ẹ̀dá kan gbàdé ẹ̀ ń gbọ́yàn tí a rí ẹni sọ pé lọ èèyàn pọ́pùlà wọn ẹ̀ ń gbọ́yàn káàkiri òun kọ́ ni lẹ́bi mọ́ túnà rẹ̀ o lókè òní ẹ̀ẹ́dúnrún náà ní ń dìfẹ́ ìdìdúnrún náà ní ń pèpè sí i kò pé ara yín ọ̀pọ̀ ní àwọn àlùbídíà rè é kò wé ẹ̀ẹ́kẹ́ bá ń ṣe tú bí kiri rẹ̀ bá ń dàrú tí òun náà ká ìfọ̀n òní ọjà ní ní àwọn àlùbídíà rè nù ẹ bá ń tú kiri rẹ̀ pé yóò wọ́n bá yé kílèmù tó pé àwọn gẹ́gẹ́ àlùsùn náà yóò wọ́n sọ fún yín pé àwọn gẹ́gẹ́ làwọn ti sún náà ìdí ìyàwó jẹ́ pé yìí wọn ní tí ń tẹ̀ wọn kò yé òun gbọ́dọ̀ mọ̀ pé àwọn òun ń ṣe àmọ́ ìjọba tó mọ̀ pé òun à ẹ̀sìn òun ṣe yìí yọ̀wọ̀ tó fi ta ọ̀rẹ́ kẹrẹ́ àlùtò náà bẹ́ẹ̀ ní ṣíà tó mọ̀ sí ń ṣe tó mọ̀ pé tó ń ṣe yìí ẹ̀sìn òun gbé lọ́wọ́ tó ka fún pẹ́sìn ni yọ̀wọ̀ tó fi táwọn ní àlùtò náà ṣíà ẹ̀rì tí àwọn ọmọ mi bá ìgbé àìtú fún àlùtò náà ẹ̀rọ àwọn ojú lórí rédíò lórí tẹ̀síṣẹ́ wọn ọ̀tún àìpá agẹ́gẹ́ agẹ́gẹ́ lògidì ògidì àtúntún là wá. tó kéwàá wá ní gbogbo ẹni tó bá ti di pé wáṣà ti sọ pé súnà súnà súnà ló gẹ ẹ̀hún súnà náà ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà ní pẹ̀pẹ́ sí ni tẹ́lẹ̀ àwọn ìpìlẹ̀ kan bẹ nínú ìpìlẹ̀ yóò mọ̀ pé ó ní súnà lélẹ̀ tó ìpìlẹ̀ ẹni pé àkọ́kọ́ náà ẹ máa kí èsì níbi ọ̀rọ̀ àwọn kẹ́lẹ́ pé ẹ̀rí ìmọ̀ gbogbo ọ̀rọ̀ yẹn lè sọ wáyé ní súnà kọ́lá bí ẹ bá ń sin súnà oṣù mẹ́fà ẹ̀rí gbọ́lẹ́nu rẹ̀ ẹ̀rí gbọ́lẹ́nu rẹ̀ tó wáyé kí bá ti ti túnlẹ̀ láàrin oṣù mẹ́fà kí onítúnlọ rẹ̀ rẹ̀ pé àwọn ẹni ọlọ́run rèé à ẹni wá ti túnlẹ̀ láàrin oṣù mẹ́fà kò lè dánwó ẹ̀wọ̀n pé àwọn ẹni ọlọ́run lè léyìí àbí àwọn bàbá alágbájá àwọn ẹni ọlọ́run rẹ̀ tó ẹni wáyé túnlẹ̀ lè sọ ẹnìkan bẹ kítẹ́tẹ̀lẹ̀ pọ́pọ́lá gan-an wọ́n máa ń gbọ́ káàkiri gbogbo tí ó lè wáyé lẹ́wọ̀n gbọ́ fẹ́ràn ní tó bá ti ní ibi tó gbé bọ̀ wọlé lọ. Tòkọ́lá ìdẹ̀rẹ́ ló ní ọmọ ta ẹ̀yìn àwọn tó ń ta abátọ̀gá, mọ ta bẹ̀túnù, mọ ta ẹ̀wọ̀nyí, èyí tí mo lọ́wọ́ ń lò. So ọmọ ta ọgbẹ́ wọ́n àkú sí kéré sí wọ́n tó sọ ní stúdíò ẹ̀rì àwọn tó yẹ kí olóòkú tó lọ́wọ́ bá kán wọn á bí ẹ̀rẹ́ yẹn tó ní pé ó ṣe lè rí ìfẹ́ ní òfin wọn òní bá wọn ni mo máa ń gbọ́ lẹ́yìn wọn sọ pé ẹnìyàn wọn àpọ̀ ọ̀rọ̀ ìkómọ nípa ọmọ ti tọ́nu Islam ọwá ní ọ̀kan àwọn ènìyàn ọlọ́run Sheikh Ahmed Tijani ó bí ọmọ ọmọ ní Muhammad ó tún bíbọ̀ sí ọmọ ní Muhammad wọ́n kọ́ tàbí láì rí wọ́n ní ẹgbẹ́ àdìmọ́ ní ah! abẹ́rẹ́ náà ni nǹkan wá díwá yìí o tọ́wọ́ gan fẹ́wọ́ ìpìlẹ̀ alùpùpù náà di ọjà náà ìpìlẹ̀ alùpùpù náà lọ bẹ́ẹ̀ náà wọ́n ní lẹ́yìn ìgbà yẹn ìjà àti wọ́n rárá yọ sọ̀rọ̀ wọ́n ti ní àwọn ṣàkóso rẹ̀ lẹ́yìn ìgbà yẹn náà mo tó gbọ́ mi-ín ìpè èmi o mi ò takàrẹ́ ni ọlọ́run kọ́lá ẹ̀ tẹ́kì mọ̀ tí mo fẹ́ pariwo àti mi gbogbo àwọn ayé ọlọ́run ní gbogbo ilẹ̀ yorùbá yìí tí mo wá kàwọn lẹ́ẹ̀mọ̀kan lẹ́ẹ̀mọ̀kan lẹ́ẹ̀mọ̀kan lẹ́ẹ̀mọ̀kan lẹ́ẹ̀mọ̀kan àá ayé ọlọ́run nílẹ̀ yorùbá yìí àwọn àfáà kékeré kan pa sáré kẹwọn sọ̀rọ̀ lẹ́nu ọlọ́run ayé àkọọ́lẹ̀ kọ́ kílẹ̀ rẹ̀ kí wọ́n lá fi ìlà kátẹ́gì ẹnu ọlọ́run afá kéde kan ẹnu ọlọ́run àà ah, alùsùnà ah. ìpínlẹ̀ ìpínlẹ̀ ní kí wọ́n ka òṣùlùsùnà ìmọ̀mù ahmed yóò bá bẹ̀. tó alùsùnà kí ń la mẹ́lẹ̀kí lágbájá ẹnu ọlọ́run yẹn kódà náà yìí yẹ pé tó ẹ̀kọ́ bá tẹ̀ wá rí ẹ̀ tán bí kí gbogbo iṣẹ́ rẹ̀ ti ń ṣe ó ta òórí tán ọmọ orí ọmọ tán á kọ̀ọ̀tọ̀ pé tọ́ ìdílé ife ẹ̀rọ ọlọ́run yẹn àìkúwó kẹ̀lá èyí máa ti bá ìlú tó jẹ́ àmọ́ ọlọ́ọ̀bá ń lọ́jọ́ mi lọ wọ́n lọ ń bẹ́ kí àṣẹdàn àyàwó ìdí fún ẹ̀fẹ́ kan mọ́. kọ́lá tí wọ́n ti wọ́n ti kí wọ́n ti tọ́ àwọn bàbá tó ń dákọ̀ yìí láti ń gbórí wọn á rò pé ọjọ́ ìyọ̀ ọlọ́run ìpínlẹ̀ alùpùpù náà tó kéèyàn máa yìnyín láyìn ìgboro kò sí mú ìpínlẹ̀ alùpùpù náà àṣejù máa ń wáyé láti ìgbẹ́ náà láti máa ń pariwo kéde ẹ̀ka ẹ̀ ẹ máa ń yìn ní ìfòyìn látùtùrú nì ẹ máa ń yìn ní ẹ̀bá yìí jẹ́ ṣe rí àwọn èèyàn ọba yìí àwọn èèyàn jẹ́ kódà àwọn alùpùpù náà ní ìlàáfà tún náà ní àwọn èèyàn á ń ṣe jàmbá fún wọn á ń ṣe jàmbá fún wọn ẹ̀ ń tẹ̀lé gbọ́ wa ẹlòmí ìwé orí ti ń dípa yọ ká tó bá pè àbáde lẹ́jọ́ bàbá lẹ́jọ́ wọn agbọ́nù wá bí títa ọ̀rọ̀ káàkiri ẹwà dáadáadáadáadáa bá pè lẹ́kan ẹ̀rù lè pè ó lójú ọdún ọdún bíi ọdún márùn-ún ló pé kí ni ọ̀rọ̀ yìí títa ọ̀rọ̀ káàkiri ọba kí ni kílẹ̀ tó pé kí ló dé inú àti ọlọ́run tó gbọ́dọ̀ àwọn kan yìí ẹlọ́mọ ìdí ẹlọ́mọ tàwọn èèyàn mọ́ ẹlọ́mọ tàwọn àfáà mọ́ káàkiri káwọn lè sọ àbí apá sọ̀rọ̀ kan àánú ní gbé yẹ̀wò káfílà káyìwá wúwú pé á ah, ọ̀rọ̀ yìí kí ọmọ tó ń gbé kí má pè mọ́tálásí ní mọ́tálásí mọ́ kí má pè ìrún kí pé mo fẹ́ kí òun kí má pè ní ìrún má torí ni ní ẹ̀ẹ́dẹ́lọ ti kọ̀lá fẹ́ mọ́ bọ́ bọ́ tọ̀lá mọ́tì àbí kọ́ jẹ́ mẹ́lọ jẹ tọ̀lá kọ́ jẹ́ mẹ́lọ kírun mẹ́lọ kírun al-ibra bil-haqa'iq ìdí máa ń jẹ́ bẹ̀rẹ̀ ń jẹ́ ìbá àwọn ilé ìmú pé kí n jẹ́ gbogbo àpò sí pé ìdí ìdí ìdí bá pé ìdí la máa ń pe bí ọba yìí ó di ìdí náà nù ó di ìdí nínú èdè náà nù àkílóta ní àlùfáàlù sáré ta fún ní àwọn àwọn àwọn àwọn àwọn àwọn orúfù tó ní nínú orúfù tó ń pè kí ní ìní tó bá wọn bá pè àlùfáàlù sáré tó ń ní máa ń jẹ́ nínú èdè ìwà ọba tí ń bẹ́ẹ̀ àbí ó ti yí kí ní ìpadà kò ní kó jẹ́rẹ̀ náà tó náà láti ní kó jẹ́rẹ̀ náà tògbó lóhùn aṣègbè gbogbo eléyìí rẹ̀ tọ́lọ̀ wọn ò gbé kọ́ wa lọ́rùn kàmọ́ wa àtàámù náà ní nígbà tí mọ́mí wọn ṣàlàyé hálẹ́kẹ́ ló kàlọ́ fẹ̀rẹ̀ ìwọ̀n sáré nílẹ̀ ẹlẹ́yìn tó bá ń lé kókó kókó ó ti pa ọ́rùn hálẹ́kẹ́ ló kàlọ́ fẹ̀rẹ̀ ìwọ̀n ẹni tí máa ń lé kẹ́kẹ́kẹ́ ìparun bá ọ̀gbà tí mọ́mí wọn ṣàlàyé àtàlọ́tọ̀ المتشددون المتعمقون فيه wọ́n lè tún ṣe pé nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n táwọn ọmọ lè wá di gbogbogbogbogbogbogbò tí ò sí lọ́mọ wákàtí nínú ọ̀rọ̀ ẹ̀sìn. tó kí ọmọ sọ fún ọ pé ọbẹ̀ ti owó rẹ ọkọ̀ pé ilé ìlẹ̀ ẹ̀ta náà ọwọ́ ìlẹ̀ ẹ̀ta ó tún pé ilé ìlẹ̀ ẹ̀ta tó ń kí ni ọ̀rọ̀ ọwọ́. kí ẹ̀rí kí ẹnu àdìsá lẹ́yìn tó wọ́n àlùkálà tó di kó làwọn tí tẹ̀sí máa ń pe àwọn tí wọ́n tẹ̀lé wọn yìí olùtọ́ àgùntàn alìsùn alẹ́ sọ̀rọ̀ adé olùtọ́ àgùntàn bá ti dàbí àyè gbùrùrù bá ti dàbí gbùrùrù kó lọ ẹ̀ríra àbí ká ló jọ ká wò pé á ah, mi ò rí tẹ̀sán yìí alẹ́sọ̀ máa sọ̀rọ̀ ìgbà tí ń tọ̀rọ̀ ọwọ́ fífọ̀ alẹ́yìn ẹ̀fọ́ ọwọ́ méjèèjì bí ọ̀rọ̀ ọwọ́ lẹ́ẹ̀ka sọ alimami eh, ibn hajar ìgbà tí wọ́n ń ṣàlàyé mọ́tìnà mọ́tìnà ó ní ìtumọ̀ rẹ̀ náà ní pé ẹ̀mí ìlú náà ni wọ́n ń sọ. olùkọ́ ẹ̀ mọ́tìnà náà pé ẹ̀mí ìdánsọ̀ yẹn ẹ̀ mọ́tìnà náà rẹ̀ pé dánsọ̀ pé pé kòlé lẹ́lẹ́jì kòlé lẹ́lẹ́jì wà láti ibn hajar ti ṣàlàyé rẹ̀ lọ. kẹfọ́n ìfọ́n ní kẹfọ́lé lẹ́lẹ́jì o kẹfọ́lé ní ẹ̀lẹ́jì o nítorí gbàtà nàbí ìmọ̀ nípa fọ apá bí ọ̀rọ̀ ọwọ́ anábì ní sàlàtà ọwọ́ àwọn mẹ́gbẹ́ àlèlúmúná tó ń má àlèlúfọ̀rọ̀ ẹ̀bùn kọ́kọ́ tó ná lẹ́yìn náà ẹ̀sẹ̀ wá fọ́ o ní ìlú ti sọ bẹ́ẹ̀ lùtọ̀ ọ̀rọ̀ ọwọ́ yìí ti àlèlúmúná tó ń má àlèlúfọ̀rọ̀ lẹ́yìn wá di ọ̀sẹ̀ ọkọ̀ ọ̀fọ̀ ọwọ́ tó láyìí wọ́n kọ́ lọ́gbà ẹ̀sẹ̀ wá fọ́ ọ̀rọ̀ ọwọ́ yìí kejì náà láyìí gbọ́dọ̀ àṣejù àṣejù tó bákan náà òun pé ìtú mọ̀ náà bẹ́ẹ̀ pé àṣẹ jù nínú ẹ̀sìn ìmọ̀ ń sọ tí kì í ẹ̀yẹ̀ nínú ìlú ọ̀dọ̀ wà ní àṣẹ jù nínú ẹ̀sìn ó máa jẹ́ kí ìwò lè kókó ìpọn pẹ́ntì kì í ṣe mùsùlùmí ìyá wọn pè ní mùsùlùmí ẹni tó ti lú ẹ̀yẹ́ fẹ́ràn ọ̀bẹ̀rẹ̀ ní ẹni ọlọ́run ní kankankan àìṣe ìgbóníyàn mùsùlùmí gbọdọ̀ jìnnà sí wọ́n á ní á ẹ̀tọ́ bá rí pé ẹ̀yìn rí ní gbogbo tó kílẹ̀ tí ọdún pẹ́yìn rí ní tòun pípa tí ìyẹn rí ní pẹ́yìn rí ní àmọ́ ọlọ́mọ jù lọ aláwọ̀ tó wà níbi tí ẹ̀sìn ẹgbẹ́ ìwòwò dúró sí wọn. ibi tẹ́sí lẹ́kọ̀ọ́ ojú gangan lójú wọn máa ní bàbá kan kọ́ pé á ẹ̀yìn rí ní tí mi máa fara ẹ̀yìn rí ní àmọ́ ọlọ́mọ jù lọ. àmẹ́ tí wọ́n náà ike ń tó ní tó lábúrú ní tó lábúrú ní kí wọ́n mọ àáfáwọn èèyàn pé ẹni rẹ̀ ni irú àwọn láti darí yẹn irú ẹ̀gbẹ́ ìròyìn tí wọ́n ní àwọn ẹni rẹ̀ ni àwọn àwọn ẹni ọlọ́run àbí kọ́ wọn ní ẹni túbí túbí àwọn àwọn tó dá ń bẹ nínú wọn tí wọ́n jẹ́ oní túbí dáadáa níbo ni wà nínú ẹ̀jọ̀ wa bí kí wọ́n ní inú ìtẹ̀rí ìgbẹ́ àwọn ìgbẹ́ mi mọ̀ ní dàrá ìbẹ́ ìbẹ́ túbí túbí ẹgbẹ́ bá ti mọ̀ pé túbí ló gbóhùn lọ́pẹ́ tó ọ̀dá ní jẹ́ oúnjẹ túbí tó bẹ́ẹ̀ náà ni òṣèlú dákẹ́rẹ́ ti rí àṣejù lára tí máa ń kó báyà ok àṣejù nínú àwọn abúlé tó wà lẹ́yìn ولكل يرفع رجالته ينقطع لا يستطيع أن يواصل أن التشدد والتنطع وشيء بكنيا كل يمكن يوم أربعة أشيد لا إله أشيد زبا لا إله أنتو بقى مش أشيد مني كذا وكان يريد أيدي التشدد لكم الله سبحانه وتعالى ولا dà sẹ́yìn ẹgbẹ́ bá rí pé tàbí bá lọ pẹ̀lú agídí náà wàláì ẹ̀mí ò lè òlè máa bá àti jùlọ kódà bá lè máa tẹ̀ láti jùlọ gbà mí ojú ọba ti ní ẹ̀sìn tí ẹ̀rọ ń ṣe gbàtẹ́ bá bẹ̀rẹ̀ sí ní rí challenge ní rí challenge ara lè máa ṣe tẹ́yìn rò pé ẹ̀sùn bá lọ náà aláìyẹ rẹ̀ ti padà yóò ti tú nínú ẹ̀yìn náà ní yóò mú lérò nǹkan ó ní wà kọ́ndọ̀rọ̀ ẹ̀yìn náà wọ̀rọ̀ àrùn kọ́bìlẹ̀ náà àná kúlẹ̀ àmùtàlẹ́sẹ̀ ẹ̀yìn nǹkan tẹ̀ ó láwọn ti rí sáwọn gbogbo àwọn tó ṣáájú àwọn náà ní àwọn àfáwọn ìbèrè ìbú pé tó bá ti ń le tí ń kí tí òbí náà tẹ̀wọ́ ó ka lọ́wọ́ ẹni dákẹ́yìn òbí lè bá lọ òbí lè bá lọ pé á ah, àti ìdílé náà ní mọ̀ sọ̀rọ̀ òbí ṣe tẹ́ bá wo àwọn tí wọ́n ṣàtìjú nínú ẹ̀sìn bóyá kò sọ pé léwu àwọn tí wọ́n ní ẹ̀mí kíkọ́ra kàwáyì tó bá dé tẹ́ jẹ́ pàlàwáyé pé àdúgbò kò sí lábáyà ń ṣe tó bá ti pàdé ẹni tí ó fi ẹ̀rí hàn àgbà tó ní owó bíbí àlùkùdúró ẹni sábà ní ìwé nì kọ́lá bá wọn wá ní sábà ní ìwé owó bíbí àlùkùdúró tó wà láòdì ẹ padà wá ìjà bíbí ìtàlẹ̀ ọ̀dà ìyẹn ni pé inú ẹ̀ ní ní fi rẹ̀ pé á ah, ní ọmọ lẹ́rìí ẹ tó bá wọn jẹ́ ẹni tí ẹ̀yìn rẹ̀ bá wọn rọ̀ náà lẹ́rìí yóò padà padà fún bẹ́ẹ̀ pé ó oh, ní òṣèré yìí máa òun ló fà á lẹ́mọ̀ rí àwọn èèyàn tó pé n táwọn bá wọ̀ bẹ́ẹ̀ ní ẹ̀sìn ìgbà tó yá tó padà rí pé á eléyìí àṣejù eléyìí ẹ̀mí ò lè máa gbé lọ́mọ́ lẹ́nu tó padà padà bẹ́ẹ̀ náà nínú pàtọ́wọ́ fún náà fún bí ẹni tí wọ́n padà rí àlàyé tí wọ́n rírẹ̀ ìlú mi ìparamọ́ sọ́jáde kẹ̀ àwọn ọmọ pé afẹ́rún àwọn ìdílé àwọn ìtàwọn sàn àwọn ìyẹn jẹ́ ní ọ̀rẹ́ rẹ̀ ó lè mọ́ni sọ́jáde tó bẹ́ẹ̀ náà ni gbogbo tí a bá ti ṣe láti ìdílé rẹ̀ kò ní lè bá lọ́mọ́ ó ní tẹ́ bá wo nígbà tó bá yẹn ń ṣe ẹ̀bùkẹ́ ti àtẹ̀pákòjú tó bá túmọ̀ yẹn lẹ́lẹ̀ yóò mú ó tó wọ́n ti yàn lọ́wọ́ alẹ̀ ní ìkẹ́gbẹ́ twenty five years back wọ́n máa ìyàwó kan nílẹ̀ Yorùbá gbà tó máa fẹ́ ṣe ìyàwó yẹn ó ní àwọn oṣù reception àti reception ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ni tẹ́lẹ̀ gbóló àwọn ọmọ yìí àti òfin wọn àti òfin wọn wọn láwọn flower boy tó àwọn ọmọ kéèké obìnrin náà wọn àwọn pè wọlé flower ìdí àwọn ti ń gbé tí èsì ara nǹkan ìpìlẹ̀ ń wọ́n padà jápò bẹ́ẹ̀ lórí ìlú bá lọ láéláé kò táwọn ń sọ̀rọ̀ nípa àṣejù àṣejù nípa àkídà òun náà lè kí ìwọ̀n ní àdìsọ́kàn tí pé àwọn ẹni ọlọ́run ń gbé àdìsọ́kàn kí ìwọ̀n lè lẹ́yìn pé àwọn kan bẹ ẹni ọlọ́run wọn kò sí sáré ti tí ìyẹn ti àṣejù ni ìdí ìgbà gbogbo àwọn ẹni ọlọ́run yìí ìjọba ní kó dé ìtọ́ni ṣe ìjọba ní kó wọ́n dé òní ṣe. Sòkòlá lómi ìdí ti pẹ́ ní ọlọ́run àwọn èèyàn náà gbà bẹ́ẹ̀ lọ pé ayé ayé ayé bẹ orílẹ̀ yìí àṣejù nínú ẹ̀sìn rẹ̀. O ní ìlàkejì náà tí wọ́n á gbà pé ibi táwọn abájọ ayé ló kò sí ẹni tó ń jẹ́ ní ọlọ́run kankan. Ipò sí ẹni ọlọ́run nǹkan ní fún olè sọ pé wò lílẹ̀ ẹ̀yọ́ ẹnu pẹ́ẹ́lí kankan àlè àlè ah, pẹ́ẹ́lí kankan lẹ́yìn ọlọ́pọ̀ ẹni rẹ̀ wà àwọn tí ń jẹ́ ìrẹ̀ ọlọ́pàá ló ṣe kí ni náà wọ́n mọ̀. tó bá kan náà kódà nípa mẹ́rìkà ọmọ ọmọ ẹ̀yọ̀ tẹ́lẹ̀ àṣejù òun ni kí èèyàn máa ń ròyìn ànájì gẹ́gẹ́ bí ọlọ́wọ́ wa àṣejù ni mo sọ ní bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ pé àṣejù a máa wáyé nípa ọ̀rọ̀ ànájì ọmọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ tó àwọn níbẹ̀ tó máa ń sọ̀rọ̀ ànábì ẹ mọ̀ rí pé jẹ́ ìkọ́nà wà pẹ̀lú wọn rí irú ẹni tí wọn lọ pé ànábì ànábì ìsànú wa lẹ́gbẹ́jì burúkú wa o ànábì ìrẹ̀lẹ̀ yìí àṣeyọrí tí ọba àmì tó bákan náà àwọn tó ń jẹ́ àfa àṣejù nípa wọn náà ló kọ́lá tó jẹ́ afá tún náà so kí onígbàgbọ́ pé láyéláyé àbò lè fi ní pé àbí afá yẹn kò lè ìfẹ́ inú ò lè gbé ìyẹn ń ṣàtìjú wọn ìfẹ́ inú lè dààmú afá kọ́lá lè dààmú afá tún náà ìfẹ́ inú lè dààmú ẹ̀ ìfi owó lè dààmú rẹ̀ ìfẹ́ yìí lè dààmú rẹ̀ gbogbo ẹ̀dá ìmọ̀ bọ́ọ̀dù ọ̀fẹ́ abẹ́ ìfẹ́ náà. tó ń tó ń jẹ́ pé ẹ̀yin náà ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó pé ẹ̀yin náà mọ̀ pé àá gbélé ìdí wá nítorí bẹ́ẹ̀ náà kọ̀ án sí mẹ́rin hadith Ànábì sallallahu alaihi wasallam sábà kan dé sọ kò sí ẹgbàgbé ẹ̀ ẹ máa gbàgbé ẹ̀ nígbàgbé ẹ̀ ẹgbẹ́ sọ pé à ah, nígbàgbé rẹ̀ ọ̀rẹ́ náà ni a gbàgbé ẹ̀ ah, bá ẹgbẹ́ tí àwọn àlejò tí wá ní ọlọ́run ẹ́ jẹmọ́ ọjọ́ ṣíwò tó kẹwàá wọn nínú tòun ti bẹ́ẹ̀ náà náà agbọ́dọ̀ máa bí wọn àtúnú èèyàn ń tàbíjú yẹn tí agbọ́dọ̀ máa sọ̀rọ̀ báwọn náà ní ẹgbẹ́kọ̀ọ́ máa tẹ́ ìjẹ́ létí fúnra wa torí ìmọ̀ orí kí ní kàwọn yìí ti máa tẹnu mọ́ rẹ̀ pé wàhálà ìlànà kí ẹ bá lóun gbìyànjú tó náà lẹ́yìn tó mọ́ ọ̀rẹ́ fẹ́ náà tó wá ti pé àbòsílẹ̀ wá ń ṣe níbi tún náà tó pé ní tó ló gbà mọ́ níbi tún bì rẹ̀ bí èmi tó pé níbi tún bí lè ṣe fún ọdún mẹ́wàá tí mo wá kú níbi rẹ̀ pé kí ni pé mo ní tí ọ̀gá mi lára mo mọ́ rí àyè tí wá kú mẹ́ẹ̀ tó wá dénú tún náà àti bí nínú àwọn ènìyàn àwọn tí wọ́n tó kò bàbá mi bẹnu ọba sálẹ̀ bí ni kódà tí ìjọ ọmọ ọmọ fẹ́ lómi inú àwọn tí a ń ṣe sáré lọ́wọ́ yìí láti wá yẹ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ àti ah, ìbáraẹ̀kẹ́ náà àìmọye ìdílé orí bíríkì láàgbàlagbà àti àwọn ọmọ yìí máa lọ ní àárọ̀ nílọ. ìgbà wa nínú súnà lẹ́yìn tọ̀gbọ́n àtàlà àwọn ìpè bọ̀dá lè jẹ́ fún wa mo fi ọlọ́run bá búra bọ̀dá ni mo fi ọba tó dá mi búra bọ̀dá ni. ìgbà wa rí ní tí òun mú lọ́dọ̀ rẹ̀ tó àná ní ìmọ̀ràn tẹ̀lé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ah, ìyá láyà rẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ náà yálà yáyà èèyàn kọ́ wọn rí torí ẹ̀rọ kò yá lórí mọ̀ pé adúláwádìlá yìí tó délẹ̀ rí wà láyé kó dé gẹ́gẹ́ ọ̀nà èyí kò lọ ṣàlàyé tó bá ti ń jẹ́ pé òdodo wá ti kílẹ̀ jọ oko ń jọrọ ó tó wà lọ wà nínú òdodo ó wà tó mọ àwọn ọmọ ìtura rẹ jẹ bẹ́ẹ̀ àyọ ń yẹra torí pé ìdíyà Ike abáyé òkè torí jàmá. Abáwọ̀ amúbíẹ̀yá kìkì torí jàmá. Amúbíẹ̀yá kìkì torí jàmá bò. Àkíntẹ́lẹ́gbẹ́ lọ́ọ̀kan. Ẹni tó bá ti dẹ́lẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ni. Tọ̀ọ̀ká àwọn ẹni ẹgbẹ́ ọmọ lájẹ́ ẹgbẹ́ ọmọ ènìyàn rí. Bẹ́ẹ̀ ni tẹ́kínọ̀ ní bẹ̀ máa. Àmì bẹ̀ máa. Ẹni wíkiri máa àmọ̀ wí lọ tó kó kálukú náà máa yọ kó mẹsíńtà ni wọ́n lè sinmi pé ó dá àwọn tó ti kó nú àwọn ẹgbẹ́ yìí ẹni tó kó nu sí ẹni tó lóun ṣe dédé àná ẹni tó kó nu tàdánwó tó lóun ṣe dédé àná tí ẹ̀kọ́ wọn sọ pé kó tó padà sílẹ̀ ráì síbẹ̀ ẹ̀kọ́ fún un sọ yẹn ìyẹn mọ̀jẹ̀ ká ṣàṣe jù ká mọ̀ ṣàṣe ètò lára àwọn àfa ọlọ́wọ́ ọ̀dá àfa kankan kọ́ wa sọ ọdún Ànábì sallallahu alaihi wasallam náà ní ájú pẹ̀lú ẹ̀ tó ẹni tó bá ń jẹ́ àfà ọkẹ̀ ní adáfọ́ bá lò bá tó bá ti wá di pé a ah, nítorí kí ọbẹ̀ ní yílò yẹn gbìyànjú àti ìpínlẹ̀ àkáyì àbí ẹni tó ń sọ fún yẹn pé lójú rẹ gan tí ń sọ wọn pé ẹjọ́ ẹni àwọn pẹ̀lẹ́gbẹ́ mọ́kámọ́sìkínú mọ́kámọ́sìkínú àbí táwọn ọmọ pẹ̀lẹ́gbẹ́ kò sínú oní kò sí oníṣúná lórí dídá àbí kìsíyà ìdíyà ọlọ́run ló kùrán nìbà alá iná ṣìzbà láàáhí wọ́n wọ́n lè mú ọ̀wọ́lá ìta ṣìzbò ṣèitán ìdíyà àti bí ẹ̀yàn mọ́sáwù tì náà ìhù ṣìzbù ṣìzbíyà aka fi yawa ti ta kuna ne ṣìzbíyà dikani siyasiya ah, islamiyya tukí wọn ni inú ẹ̀yọ́kùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé alùpùrá nínú bó ṣe rí ó ti kà abẹ́ni gbogbo ló jẹ́ pé kọ́ ìdá yìí náà ike alẹ́bùrọ̀ bíl àkọ́ ìṣòwò màáni náà bíl mùsàmẹ́yà wàlá ìgbà fún ah, mi báyìí ẹ̀kẹ̀kẹ̀ ní ìgbà náà fún mi nígbà ọlọ́wọ́ mi sẹ́ni ilé ẹ̀dọ́ ni ọmọ ìjà wọn kò ní fi nǹkan yí o ìṣọ́nà ẹ̀kẹ̀kẹ̀ ní. lẹ́yìn ìgbà yẹn ẹ̀kọ́ ẹgbẹ́ àwọn ọ̀lẹ́ ń sọ àà kú àwọn èèyàn sì nà ní ògèdè pẹ̀lú àdúgbò àwọn ti nífẹ̀ẹ́ yín àti tún lè báyìí o wọ́n fẹ́ wọnú bẹ́ wọ́n kọ́ máa tìdí báyìí wọ́n fa fa ẹgbẹ́ mọ́ lọ fa ẹgbẹ́ lọ bá ti dé ìgbẹ́nu wọn lọ fọ̀rọ̀ àjùlọ ẹ̀ ẹ mọ́ dá lọ́nù bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ wa ti dé wọn lọ pé ẹ ti tún wọn lọ́nù bẹ́ẹ̀ lọ ẹ àwọn yóò mọ̀ tàlàyé àti mọ̀ tàlàyé rẹ̀ ìrẹ́ rí wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ lọ. tó fún àlàyé ẹ̀mọ́ wá ní pages ni mọ̀ ní pages mọ̀ ní pages. tó òun náà ní pé kéèyàn ó fọ àfa àmọ́ dépò pé gbogbo tí bá dé lọ àwọn náà lọ ní àìlè yìí ní ti rẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀jọ́ wa o. nínú àṣejù bákan òun náà ní tí nípa àwọn àmìlá àti gbogbo àwọn mùsùlùmí ọ̀pọ̀ mẹ́rẹ̀kẹ̀tẹ̀ tẹ́lá wo kíkó mọ́ wa àṣejúwọ̀ tí mùsùlùmí bá ń kó mọ́ ní tí àmẹ́sọ̀ wà fọ́lá ní kẹ́lú bí o ṣe kò tẹ̀ ní ṣe gàn kò ní ṣe in tí ẹjọ́ ń gbé láti di ẹ̀hẹ́ kọ́wọ́ ìpè ìrìn ní ọdún tó kàtí ẹjọ́ kí n tó láti di ìyàwó fífẹ́ ìyàwó fífẹ́ tẹ́láwò àṣejúwọ̀ tòkí àdéhùn náà náà ń pè ní ìyàwó fífẹ́ òun náà ni kí ọkọ àtìyàwó tí wọ́n fẹ́ra wọn kójọ́ pẹ̀lú tí wọ́n jẹ nǹkan nípa fẹ́nìkan ìkejì òun náà ni kí bàbá tó bí ọmọ obìnrin kó yọ̀ǹda fún un fọmọ ní fún ọ ẹlẹ́kẹta òun náà ni kí wọ́n fúnra ní ọ̀dà tẹ́lẹ̀ bí bá wà ọ̀dẹ́ ọ̀dẹ́ ìmáà tó a dúkò bá sí òsì nìkan tó ní ju pẹ̀lú ọ̀rọ̀ àmúdá tí ẹlẹ́rìí lọ́wọ́ ń bẹ̀ àmúhùn òní sí nínú àwọn oríko tí a kà yìí tọ̀ ẹ wá wo àwọn èèyàn lónìí tẹ́ bá sọ pé kí ló tó fọmọ yìí lọ́kọ kò tẹ́tí ó lè ti bọ́ bẹ́ẹ̀ ṣe ìyàwó ìyàwó náà wọlé sí ó lè wá náà wọlé kó wọn sí ìyàwó yìí ọmọ olóyún àbíkọ́ wọn tó fọmọ yìí ń bẹ ní skul tó gbogbo iṣẹ́ tó àwọn ilé ọkọ ń ṣe lòun náà máa ṣe lórí máa ní mẹ́rin kù tó ojú eléyìí àìṣe ju àìṣe lórí kó bá wa ó ní kẹ́lò ní olóyún á lè ní kẹ́lò ní olóyún tó tẹ̀lé mẹ́rin tó ní ní kẹ́lò ní ọ̀ṣẹ́ yín látara pé kí ni yóò fún òbí ìṣetán táwọn òbí nílẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ ká pèlè àkàyàrá wa ìṣẹ́ bá ń ṣe tẹ́ bá lọ sí ìṣàlẹ̀kó níbi eh, ìgbìmọ̀ kàlọ́ra àwọn oríṣiríṣi níbi àwọn ẹgbẹ́ alákòóró kankan tẹ́ bá bá àwọn ìyá tí wọ́n ń gba àrùn níbẹ̀ kò sí lọ́rẹ́ pé ọmọ ẹ̀kọ́ ọmọ fún ọmọ rẹ̀ wọ́n ti máa ń rẹ̀ wọ́n fẹ́ sọmọ mi lọ́nà tó kí ló fà àti ìgbìmọ̀ tó lọ́wọ́ ọ̀bọ̀ ọ̀ràn wa ìtumọ̀ kọ́ lẹ́gbẹ̀ẹ́ tó máa ń fọ́ ìgbọ́n rẹ̀ lọ́wọ́ ìgbọ́n rẹ̀ kọ́ bọ́ọ̀lù fún ẹ̀yà tó ti lọ ilé ọkọ̀ wọ́n fẹ́ ra àwo fún wọ́n fẹ́ ra ọgbẹ́ fún tó ti lọ ilé ọkọ̀ wà á ní kó oṣù nǹkan tó yẹ kó oṣù gẹ̀gàn. ṣe é rí ọ̀nà tí mo fi ń jẹ̀ ju ọlọ́wọ́ bá ẹ tó bá ti lọ́mọ obìnrin tí wọ́n náà rí pé ó ti ń tó ẹni ọkùnrin pàtàkì jùlọ irú àsìkò yìí wọ́n náà ti rí pèékalẹ̀ pèékalẹ̀ tó wá ẹni tó fẹ́ lórí mu wa. òwúrọ̀ yẹn ò lè ọ̀rọ̀ yìí náà jẹ́nẹ́rà ní bá kan kò jẹ́ àwọn bá jẹ́ nípò náà tó ń tún ẹ̀sìn mọ̀nà tí ó rẹ̀ lè jẹ́. tókè yòókù náà wọ́n yẹ kalẹ̀ irú ló ń ti gan fẹ́ tó fẹ́ wá. wọ́n kò tún tó burú bẹ́ẹ̀ kó mú ọkọ rẹ̀ wá kó sì mọ̀ lọ sí ilé ìwé tí bá ń lọ ìgbẹ́ ọ̀hún pé kò sí ìgbà kò sí ìgbà tó ìyá òkè ní orí ẹ̀rọ òkè ní a ó ti lóyún lé tó ó lè wá ṣe bẹ́ẹ̀ àwọn kọ́ tó wò ní ṣe wọn wọn ò tún ní yanjú ẹ̀ lẹ́ẹ̀kì ìbílẹ̀ kọ́yá èdè wa kó lọ́yọ̀ ọkọ rẹ̀ káfíń ìbílẹ̀ kọ́ máa lọ yóò tó ní kì í bẹ́ẹ̀ ó lè tó ìjọ pẹ́ lómi yìí wò tó wù mọ́ ìlà ọkọ yìí wò wù mọ́ àwọn òbí ọmọ yẹn náà lórí ìgbé ọ̀dà ohun tí ó kàn wọ́n dáná káàkiri tó kápẹ́ bẹ́ẹ̀ kápẹ́ bọ́ di ìfi ọmọ bíbí tẹ́lẹ̀ bá bí ma nítorí ń jẹ́ ti ń jẹ́ gangan ti ń jẹ́ ọmọ kíkó gangan oníyanjú rẹ̀ ohun tí ó kàn náà ni ọmọ ilé pàtàkì kí ni tó ń jẹ́ kókó ọmọ kíkó gangan òun náà ni nǹkan ọmọ ló kọ́lọ̀ lè sọ ló kọ bá dùn. àbí títí ọjọ́ keje ọwọ́ ìjọ keje lọ́wọ́ kan lẹ́yìn náà kéèyàn pa ẹran ọmọ lẹ́yìn ọ̀rẹ́ pípa tí ẹ bá ní ẹgbẹ́ bá ti ọkùnrin tó bá kápá méjì kọ́pá méjì tí ó bá kápá kọ́pá ẹ̀rọ kan obìnrin kọ́pá ẹ̀rọ kan fún lè pa orí rẹ̀ tó bá tán. ìní nílẹ̀ Yorùbá lè lè ní èrè àmọ́ yóò ní ewu aláàbá yóò ní ojú máa. máa wo tó lè jẹ́ kó owó nǹkan tó lè wọ́n àwọn àdéhùn ọkọ̀ ọmọ bọ̀ kó ọkọ̀ ọmọ tẹ̀lé nìkan tó bá tó gbé ẹjọ́ ó lè ká owó ẹ̀ máa wọ̀ ìní ṣe tó yẹ kó ṣe tó ń tí ọlọ́wọ́ ọ̀ràn sánẹ́bí ọ̀ràn kò sí kán ẹ̀jà lẹ́yìn gbogbo àwọn afáàrùn kíra wá di bí ìdògbò ìtọ́mọlúkọ wà ẹ̀rọ àwọn àkárì kò sí tó tó ń jẹ́ kókó àti ìdògbò tí wọ́n ṣe àlẹ́sọ̀ wọn àtọ́lá ẹ̀tọ́ náà lẹ́yìn ti pé ìlú àwọn nǹkan wọ̀nyí ẹ̀tọ́ wọn mùsùlùmí náà bàtà bá tó fẹ́ ṣe òkú àti ìgbìyìn náà fún àti máa ń wẹ̀ lómi tó wọn ní òun ní kankan ṣe láyé bóyá kò rí ní lẹ́kọ́ kò rí mọ́tò ra nǹkan kàbá wọn kò ó ní ìgbésẹ̀ tó ti bá mọ ọ̀nà tí ìyọ́nà mi ṣe nǹkan níwọ̀n nǹkan yẹn bóyá ọkùnrin bóyá bí iṣẹ́ kẹwàá wá rárá tó jẹ́ ìdáná wọn fọlé forty forty thousand naira wá oṣù bàtí nílẹ̀ ti bẹ̀rẹ̀ sẹ́ ìdíbọn pílánì bí ṣe fẹ́ ìyàwó bóyá wọ́n ti ní ń dájọ́ ten ten thousand ó lè pé ó dá one hundred and twenty thousand lọ́dún twenty thousand ọdún kejì one hundred and twenty thousand ọdún kẹta lónìí kálórí wọn four hundred thousand lélẹ̀ wà ní òfẹ́ sí ìyàwó báyìí lọ́kàn bá ju gbogbo four hundred thousand lọ́kàn ìdásíyàwó sàn tòbí bẹ̀rẹ̀ sẹ́yìn dàbí yóò wá tó ti pé ó tó bí ma gbogbo oòrùn ó tó nà síbi ìfúnra tó náà ní ẹlòmíì wọ́n lè bá wọn pé ah, ah, ẹ̀yin á lè tún náà yìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà lẹ́yìn ṣe ẹ̀yìn rí nǹkan ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan lé so òun ò ní bá yín náà lọ́kùn rẹ̀ sẹ́yìn náà so kò sí ní tí wọ́n bá ti wà ní ojú ọ̀nà déédéé ẹlòmíì tó bá gbọ́ tó bímọ gbogbo tó bá ná yóò lẹ́yìn ọdún mẹ́ta ní orí ti kó nǹkan méjọ ló ti lè kíni tó lè kó wọn. tó bẹ́ẹ̀ ni táwọn fẹ́ òkú náà àti ìlú náà tó ní ìdílé tó bá níbẹ̀. ìtàlẹ́bí ká ti sọ tó bá ti kú ẹ̀wẹ̀ ẹ̀kẹ́rùn síra tó jòkó látọ́kọ́ oúnjẹ wọ́n dáná ní fún oúnjẹ pàtì mi ìwé lẹ́yìn náà àti ìdílé nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa tó ìdí ìtìtì gbẹ̀yìn òun náà ní nínú àwọn àjèjì tó tó wà ní àwùjọ òun náà ní àti ìdílé bí àwọn kíra ẹni àwọn kíra ẹni ìdílé àwọn àyìnlá àwọn kíra ẹni àjèjì tó àjèjì ọgbà mi lọ́gbà olórí gbègbè káàkiri tó lè ní olùkọ́rọ̀ náà bàá lọ́rẹ̀ lè yìí kí fún ẹ léyìí oṣù fún lọ́rẹ̀ fún wa. ìbákan náà kéèyàn máa tẹ̀ kíyàn à ń kúnlẹ̀ kíyàn ògùn eléyìí náà àṣejù sí Islam tí kò fi ọwọ́ tí wọ́n pè é yẹn. torí pé kí ni àlẹ́ sọ ọwọ́ àlọ́ tẹ́lẹ̀ o kí ọlọ́run wá rán òun rán ibi kó máa sọ àwọn èèyàn di ẹrú rẹ̀ bí ẹni pé ọlọ́wọ́ máa ń ran kó tú àwọn èèyàn kalẹ̀ káwọn èèyàn kó ní ká ní òṣèlúyà lẹ́ni pé ẹ̀yìn tí mo bá pé Yorùbá ká ní ìtúsílẹ̀ tó ká ló kó free tọ́lọ̀ sára lẹ́kọ̀ọ́ lọ́wọ́ rẹ̀ sálà kò yí òkú náà ti pé wọn ni bàbá rẹ̀ kọ́ wá ní pé kí ń jẹ́ ẹ̀kọ́ Ọlọ́run lọ́wọ́ bàbá lọ́wọ́ rẹ̀ wọ́n ni màmá rẹ̀ kúrò sí jẹ́ ẹ̀kọ́ lọ́nà ọ̀gbàlọ́ rẹ̀. títà ló ń sọ̀rọ̀ sí tẹ̀ ṣe rí ẹ̀rù ní ìkọ́mọ́ wò pé àṣejùlẹ̀ ní yìí àṣejù ní pọ̀ nínú ẹ̀sìn ẹ̀sìn náà wọ́n kú káwọ́ kí yàn má. ìbẹ́sẹ̀ ni àṣejù kọ́ ẹni tí ń kúlẹ̀ ẹ̀dọ̀ ní ń ṣe àṣejù ẹni tí ń tẹ̀kún ẹ̀dọ̀ ní ń ṣe àṣejù tó ń kékeré àmì ìfọ̀rọ̀ wọn mọ̀ ẹ̀yọ̀ sẹ́lẹ̀ àlejò lọ́rọ̀ bí sọ̀rọ̀ àdéhùn yìí àdéhùn tó ní àlàáfíà ni ìkan bẹ táwọn onídìí alẹ́ yẹn káwọn onídìí àtúnrán ń sọ ìyẹn àbọ̀lẹ́sùn àwùfà ọlọ́bàárí wa àdéhùn rẹ̀ àwọn tọ̀lẹ́kọ̀ọ́ yẹn kúrúkú rẹ̀ wà tọ̀lẹ́fà ìsìláàmù fárẹ̀bẹ̀ àwọn kan tó ń jẹ́ ìdárò tó jẹ́ bàyí fún àbẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ sọ yìí ń bẹnu sẹ́dáka ṣáfì gbogbo àwọn ìdárò rẹ̀ ìdárò sàfihàn fún lálàáfíà tọ́ wọ́n pe ìgbà tí àlẹ́bí rí wàhálà ọwọ́ àtẹ̀fọ́ àlẹ́fọ̀ lọ́wọ́ àtọ́lọ́ láti fi kì í. lẹ́lẹ́ iná tẹ́lẹ̀ máa ń lọ ní ẹ̀rọ ní kámọ́tẹ̀ kíyàn àmọ́ tí ẹ̀yin bẹ̀rẹ̀ sí ọlọ́yà ní ẹ̀yin wo ti ọlọ́yà mú nǹkan ẹ̀yin bẹ̀rẹ̀ mú ní òdúrà ọ̀sán yẹn yọ fún yẹn fìlà ká ìyẹn fi lè bí lápòjú rẹ̀ kí ọkọ̀ fún yẹn pé òun kírun ẹni wọ́n tọ̀ lórí wọn lẹ́ ọkùnrin wọn lórí wọn ìgbà tó wá kí wọn tán ọ wá rí ojú ìtọ́rọ̀ wá lẹ ìdúbọ̀rọ̀ lẹ́yìn ọ̀dọ̀ eré ìlú ló sọ fún ọ tòlùyẹ́ fẹ́ kíyàn náà là ń sọ pé tó bá fẹ́ kíyàn o à kì í tẹ̀ kí ojú ìsìlámù sọ̀rọ̀ ìgbà tí mo hàn tó wá rí ànábi tó tẹ̀ láti rí ànábi ànábi náà á fọ́ wọ́n á bá ànábi pé á ah, ó ní ìmìnira ọ̀dínkù ṣáná olùmọdé sam wà áìtù àhàlẹ̀ sam wọ́n rí àwọn ará sam yẹ̀dùdú náà lè àbáyé ìmọ̀ ọ̀gbáyé àwọn tó já fa àwọn jí wọn fa kírísítẹ́nì wọn máa ń tẹ̀ àwọn ọmọ lẹ́yìn wọn máa ń tẹ̀ kí wọn ni nígbà táwọn ọmọ lẹ́yìn wọn ń tẹ̀ kí wọn wọn ni á ipe kí ló dé tẹ̀lé ṣe báyìí fúnra yìí wọn ni káàna alhamdulilayi. يحدون يجاكد أتباعهم لهم wọ́n ní báwọn tí wọ́n ń fi àwọn ànájú náà fẹ́ ṣáájú wọ́n tí wọ́n ń fi fún wọn nù ànájú wọn ni àkàtàbù àyà àmìyá ìyẹn wọ́n parọ́ máa lẹ́nu wọn ni kàmá ṣàlọ́ fún kótùbà wọn ẹgbẹ́ wọn ti kéǹjì síra àwọn náà wọ́n parọ́ máa lẹ́nu ọ̀rọ̀ wọn. tó túmọ̀ sí pé ànájú wa sọ pé fọwọ́n tẹ̀ kí ẹnìkan kan náà wò tó lè wípé a kì í tẹ̀ kí èèyàn nínú Islam ìmọ̀ tẹ̀ kí èèyàn yẹn àṣejù ni o àṣejù tí ọba mi ní Islam sọ fún wa kò ẹni yẹn ò lẹ́tọ̀ọ́ gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá tó máa ń yí fún àmì ẹ̀sọ̀ lọ́wọ́ àlùfẹ́lẹ̀ ọ̀nà rẹ̀ kẹ́ ẹ̀rí mọ̀ títí àná ọlọ́wọ́ bá tó lágbára ni àmì ẹni tó kò gúnlẹ̀ fún yẹn wọn wọn àtọ̀ ìdùnnú mo rí ẹ̀sìn ìjọ àwọn ọmọ méjì kan àbí ẹnìkan ni ọ wá ń sọ fún mi pé ó ń ṣàlàyé tó ṣẹlẹ̀ sí ọ̀nà ṣe nígbà tó máa ń ṣe bí ọmọ ibi láwọn obìnrin ọ̀hún ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ sáwọn méjèèjì àwọn méjèèjì wọn ní oyún wọn ọ̀bẹ sáwọn nínú fún wa àwọn méjèèjì wá bí ọmọ yẹn ọmọ yẹn jọ́pọ̀ ìgbà tó wá ti gbé àwọn ọ̀rọ̀ dàgbà ẹnìkan ti kú náà láàrin wọn ẹnìkan wọ̀ sí súnà tó ẹni tí ń ṣe súnà bàbá òbí tọ́jú tó ti di ọ̀rọ̀ rẹ̀ pé táyọ̀ bàbá àwọn ẹ̀mọ̀ tó fi ojú ẹ̀rù mi lọ ẹ̀rù mi lọ ẹ̀rù mi lọ ẹ̀rù tó fẹ́ fún wọn wọlé ìyá wa tó fún wa ìmọ̀ bàbá rẹ̀ ìmọ̀ ìmẹ̀rẹ̀ kankan ní ìmọ̀lẹ́ bàbá rẹ̀ kẹ́ ìrìn bímọ tó yẹ ó ti bàtà mi jẹ́ torí pé kí nínú fúnra lẹ́sọ̀ ọ̀tọ́lá ó ti yé wọn pé ìtọ́lọ́ bá ti kàn lọ́dún ṣẹ̀dẹ́ ló fi ṣẹlẹ̀ kọjá kí ẹ̀rẹ́ fi ń pa rẹ̀. tẹ̀lẹ̀ tí nímọ̀ tí kò níyàn kẹ́kẹ́ ọmọ ìbànújẹ́ ẹ̀rẹ́ ló ní nǹkan tó ti ṣẹlẹ̀ ní ọdún mẹ́wàá ní ọ̀tá kùtì ní mo wá ran ní mo ran mọ́nu pẹ̀lú bá jálá bọ̀ èsì náà èsì nìkan wà nínú ẹ̀mí ayé rẹ̀. ẹ bá ló àgbóyè òsì tó So, tó ọ wá ní pé gbàgbé ọmọ ìsàlàyé tó ń bòrùn à tó ti gbọ́ ọ wá pẹ́ ọ̀rẹ́ ìmọ̀mọ rẹ̀ wá wá tó náà tó lè ti develop hypertension olórí ọmọ òun tó lè tóbi jù méjì lè ọkàn kí ìlú lọ́rùn ni ẹ̀rọ bàbá mi lọ mí ẹ̀rọ bàbá mi ó sọ fún ọ

ọmọ tí wọ́n ti túnà mẹ́rin tọ̀ mọ́ ọ̀rẹ́ sẹ́lẹ̀ òbí ò ní mọ olùtọ́wọ̀ wọn ti fún lára rẹ̀ ọ̀la ìyẹn ti gbọ́dọ̀ máa pé pé kì í kúnlẹ̀ mọ́ ọ lọ́dọ̀ ààrẹ ti pé bọ́lá ìlú òní yọ kọ́ lọ́mọ kalẹ̀ ní o wọ́n kọ́ lọ́mọ kalẹ̀ ní bá ti kọ́ lọ́mọ kalẹ̀ ó ti rà rẹ̀ nù ní kọ́mọ̀ wọ́n ló bí tó ọmọ tí bá kọ̀ kalẹ̀ àti mú oyún lè ti kọ́ lè ti kọ́ mu ní wọ́n tó owó àti ìyá wọn ẹwà àjọ síkí ni wọn àjọ sí pé tó wà gbọmọ fọdọ ìyá fọdà lónìí ìyá ló fi lóhùn lọ kọmọ kalẹ̀ ọmọ tó fi lọ ara rẹ bí tó ní pé àwọn àṣejù náà ní gbogbo àwọn nǹkan báyìí à ń tẹ̀ kiri ẹni ẹlòmíọ̀mà ẹlòmíọ̀mà tá a gbọ́kànlé yóò mọ̀ pé pé àwọn ti ní ìwọ́n jọra wọn lójú ìjọra ẹni lójú kọ́ ìdúró ti ẹ̀sìn ni lẹ́yìn náà àwọn táwọn náà ṣe àwọn kan lọ́dún bá gbọ́dọ̀ máa kí èdè àfẹ́ èyí tó ọlọ́run tẹ́ ìrìkẹ́ wọ́n tó máa ń jẹ́ àfa ìlé o ló ń o àbúkẹ́ ọmọ rí ẹ̀yọ́ ọmọ káwọ́ tẹ́yìn kí àfa sàlámù alẹ́kùn alẹ́kùn sàlám ẹ mọ̀ wúra yín torí pé kíni ṣé kò fẹ́ mí nàlẹ́ ìrànṣẹ́ lọ wọ́n tó padà ká kíní yẹn mo rí pé ọ̀rọ̀ yìí ó jọ bẹ́ẹ̀ o wọ́n ní tẹ gbogbo ẹ̀ tí àwọn ilé nípa pé àwọn ń ba ara ni ẹ̀rí tó wà fún kí ọ padà rẹ̀ àti kẹ́yẹ lọ́wọ́ lórí ìgbó kó dé bá lórí ìgbó kó bá lọ́wọ́ àbí ọ̀tọ́ bá ti bá lórí ìgbó ní ìgbó lọ́wọ́ di mọ́nà wọn bì torí pé kíni ìdìnnà wọn ti wọn ní títẹ̀ wọn fẹ́ máa ṣẹlẹ̀ díẹ̀ díẹ̀ mo ní ah ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí tó bá lu ibi ṣẹlẹ̀ yìí onídìí tó bá ti wà lórí ìdìkú mọ́ wùlẹ̀ náà wọ́n ti pé yẹn bá lọ́wọ́ àwọn pàdé àpàdé láwọn ìlú ìdìkú wọn dòkó wá ti dé tó òun náà ni pé àṣejù nínú ẹ̀kọ́ ìṣẹ́gbọ̀n òṣèlú gbogbo òṣèlú gbogbo gbogbo tẹ̀ láti ṣe bẹ́ẹ̀ ni àìṣe ètò náà lọ́wọ́ rẹ̀ wọ́n pé tó pé kí ni aburú mẹ́rin ní àṣejù òun náà ni pé ẹni tí kì í ṣaláṣejù àwọn èèyàn wà á lọ rẹ yóò lọ sí aláṣejù tẹ́lẹ̀ bá padà ilé ìsìn ó lè máa ní ẹ̀yìn tẹ́lẹ̀ ìwé làwọn léèrè bọ́ọ̀rù lápá tó kí oṣù lẹ́yìn kan tó pè ní ìgbèrè tó àṣejù ìmọ̀ ń jẹnẹráìzì ṣé wá rí àtijọ́ ẹ̀sìn ni máa ń lò ẹ̀rọ àtijọ́ ẹ̀sìn ni àwọn ẹ̀sìn máa ń yá àbò fún ẹ̀sìn fún ẹ̀sìn ni tó wá rẹ̀ nìkan nìkan tó wọ tó ní sókòtò tó ní ọgbọ̀n tó ń tẹ̀fẹ́ wọn ó ṣe rí wọ́n pàtàkì lọ àtàkì náà yìí ìlú máa ń lè àtàkì wọn àtàkì àwọn olùlọ ti jábọ̀ àwọn olùlọ fọ́ọ̀mù wọn àtàkì ẹ̀rí tó látara tó tí ẹ gbogbo ẹrọ sínú ọ̀tẹ́ bá ti rí ẹ̀ka nínú àtàkùn ọ̀tẹ́ni ẹ̀ ti ọ̀rọ̀ pàtàkì bẹ́ẹ̀ sì ni àwọn òṣìṣẹ́ wọn ṣe ni pé tẹ bá rí ẹnìkan tó wá jalè ní ìsìn tó wá wọ agbádá wa èyí náà ti gba agbádá lọ́wọ́ ti jalè ìjọ tẹ bá rí gbẹ tó wá agbádá yẹn ní pé wọn ló lè rò gbogbo àti sẹ́yìn ẹgbẹ̀gbẹ̀ lẹ́mọ̀ dáná pé tọ̀ alọ́mọ kan ló lè wa obìnrin nù sẹ́mọ̀ ẹ̀mọ̀ ẹ̀mọ̀ sọ pé inú ilé rẹ̀ àbábúrò rẹ̀ abẹ́rẹ́ mi lọ́dún tẹ̀ wọ́n pa gbogbo ẹjẹ́ ló ń gbé ọdún ìyá ọgbọ̀n kí nínú ẹ̀mí ìfì fáwọn ìyá yìí ẹjẹ́ ló ń gbé apẹ̀rẹ̀ fáwọn bàbá yìí lórí lẹ́yìn abúláńlá ìgbọ́lẹ̀ ti rí ìgbọ́lẹ̀ ti pọ̀ alẹ́ nìkan ti ti sọ ọjọ́ kan nílọrin òun ti sọ pé òun ní ẹnìkan ló lé àwọn ipe ó gbé ó gbé mílìkì fún yàrá ìbáyìí ní àtàkùn ẹran ẹni orí kí ló kọ rẹ̀ ó sì dákọ ẹni o bàbá tó dákọ rẹ̀ kọmọ pẹ́ni tó òun dákọ ẹni òun fún òun mọ̀ fúnra ẹni ẹni nọ́mbà ẹ̀ lọ́wọ́ bàbá ọlọ́run ti ẹni ẹni ẹ̀ta òbí ẹni ó kàn yọ fóònù yẹn ó ní ẹ dé àbá àdúrà yìí ló tóbi ó ní ẹ ní kíní yà ló ní ẹ nílé yìí ó ní ẹ ó lọ àkọlù báyìí ó sì ẹ̀rọ ìwọ́n sọ fún mi ni kò bí wọ́n ní wọ́n rí sàtì ìlú orí omi ọlọ́kọ̀ ọ̀rọ̀ pàtàkì sàmẹ́ nínú ọ̀rọ̀ tó wá náà wọ́n náà ti sáájú ẹ̀ láti ṣe fún náà káwọn náà ká máa ṣe àṣe ètò láti máa ṣe àṣe ètò tẹ́lẹ̀ àṣe ètò tí wọ́n dá fi sílẹ̀ rẹ̀ bá ti fi wọn dá wàhálà rẹ̀ bẹ́ẹ̀ láti fi wọn dá fi sílẹ̀ rẹ̀ ẹlòmíì yóò máa gbọ́ bá ti sọ̀rọ̀ bá ti rí wọn yóò kúnlẹ̀ ó jẹ́ tó àwọn obìnrin àwọn obìnrin àwọn obìnrin àwọn obìnrin lọ́dún tó nà ìwé ilé kankan kẹ́kẹ́ ni wọ́n dúró tó bá ti yọ lódodo náà bá lè tó tó wọ́n àwọn ẹni à ẹni àgẹ̀rẹ̀ òun dáa bá ti rí ọba yìí ló ti bá lẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́ yóò ti sáré kúnlẹ̀ yìí ìjọba rẹ̀ nìkan tó wẹ̀ kúnlẹ̀ wà ní ayélujára ìfúnwẹ̀lẹ̀ àyè àwọn ìrẹ́ àgbẹ̀yà ni nítorí tó bá di wáyé ọkùnrin ẹ̀ tó ara ń tí ń bẹ́ẹ̀ di àìṣe ìdúnnù wọ́n tó gbó wa tábà tó lórí ojú ọ̀nà kan náà ti pé dọ́gba dọ́gba sí fúlàmù sílẹ̀ náà là ń dúró tí ń jẹ́ wàtà sí ya tó pé ìwúrẹ̀ là ń dúró tó omi ìgbé gbogbo wa á jọra wa tó bá fẹ́ já pé ẹ ilé ìfẹsẹ̀ lè bọ́ tó bá ti ṣàlàyé fún gbá pé dọ́gba dọ́gba lòun náà bá nílò tán òun. الله يحكي كيوم القيامة وتوتي من دي أيه فرق بين الزمارة اللي يتوش كفو ونحن بدا معطا في السنة ثم يقارع فانا كنتي جنيه في جزوه الملائكة يروح لا يعرف الرجال بالحق إنما يعرف لا يعرف الحق بالرجال إنما يعرف الرجال بالحق آه يمو بدو بيه بدو على بجاني واني على بجاني àmọ́ rí òdodo lára àwọn ọmọ ìdáhùn èèyàn mà nítorí wọ́n jẹ́ olódodo abẹ́tí wọn ti fẹ́mú lọ wọn ti fẹ́rẹ̀ ìwọ́n kọ́kọ́ kí àwọn àgbà ẹni tẹ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ o kò kọ́nà ọ̀gá kọ́mọ́ṣà mú wa dúró gbogbo àwọn nǹkan tó ń jẹ́ nǹkan ṣẹ̀yà tíṣìn àwọn ìròyìn burúkú nígbà máa ń fàyàn tí di aburú tí di àìdúró dédé tó lè bàbá náà ìrẹ̀lẹ́mí ọ̀gá wọn lábáyá ti ló ìrọ̀ ìrú ìfẹ́ lónìí lábáyá ti ní ìyí ìfẹ́ lónìí ojú rẹ̀ yóò fẹ́ rí ojú rẹ̀ ní bọ́ọ̀lì náà ni ohun tí èkó lè rí ni rẹ̀bọ̀nà ọ̀yà tó láàkùdà èyí ó lè rí láíláí kí n fẹ́kẹ́ bí bọ́ọ̀lì kẹ́rẹ̀ ni ẹ̀yìn pàtẹ́ ìjẹ́ káwọn tọ̀wọ́ fẹ́ràn yìí táwọn òbí wọn kó lè ráyé ẹ̀jẹ̀ ni àbá alẹ́ ìfẹ́yàn ìyẹn làwọn náà fẹ́ kẹ́ dún pẹ̀lú àwọn táwọn àjọ gbọ́ àwọn ayé yìí máa tọ́kún àwọn eléyìí tí a tọ́wójú lè tún ó lérò tún lè tún alátọ́wójú lè tún ọ àtijọ́ táwọn náà bá pò sí kí wọ́n ń di onítún náà náà ni ìkọ́ ọ̀pọ̀ máa ṣàtàwọn sọ àkókò wọn ní ó ṣàlùkọ́ ọmọ rẹ̀ ṣe ṣàlùkọ́ ọmọ rẹ̀ àlẹ́ Jazakumullahu khairan ya shaykh.